kò ní lè mọ́ wa ní àgbà ọ̀rọ̀ náà àmín yín káàkiri ẹ̀yin tí orí Star Times ní Nàìjíríà wá ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo níléṣà nílọrin káàkiri ẹ̀yin tí ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá náà akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára mm, tìlú Amẹ́ríkà mm, United Kingdom mm, Dubai káàkiri náà ẹ̀yin tí Europe òpin pátápátá là á kí fẹ́ẹ́ tẹ ṣe ń kàn sí wa dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ gidigidi gan èjìrò yìí là náà ni mo tún ti dé sí ojú àwòrán yín èmi náà ni èmi náà kọ́ lọ́wọ́n ọba ni pẹ̀lú àwọn tèmi tajọ́ ń lọ káàkiri tajọ́ ń lọ bọ́ àwọn bàbá mm, àti àwọn màmá wa tí wọ́n ti ṣe iṣẹ́ takuntakun tí wọ́n ti gbé ìṣe àti àṣà tó ti gbé lárugẹ láwálé tẹ̀ mọ́wọ́ àjọ wà ń bí ni pẹ̀lú Gbénga Ọmọnìtàn Iléṣà la tó wá pé ni tí mi bá sọ pé bàbá wa oníṣẹ̀gẹ̀ bàbá náà wà mí pẹ̀lú wa àjọ wà lù iléṣà náà ni ètò àpapọ̀ táwọn páàkiri náà ni ó tún gbé wa débí hmm, lọ́dọ̀ ìkànnà bàbá wa bàbá wa lálùbáríkà tí wọ́n ti ṣiṣẹ́ orin látọjọ́ tó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóbi pé bàbá wa tẹ̀tí fayé lẹ̀ ni bàbá wa láyé wà láàyè báwa ṣe ń ṣe ń bí nìyẹn ibikíbi tó bá wà á lọ wá wọn jáde wá torí à ń gbọ́dọ̀ gbàgbé wọn gbọ́mọ nǹkan tá a fi ń ṣafẹ́ lẹ́ni tá à ń gbádùn lẹ́ni àwọn bàbá wa yìí wọ́n kópa ń bẹ̀ lóòótọ́ tó jẹ́ ọ̀gá wọn gbogbo wa sì ń rí wọn dáadáa sì ń ṣàjọyọ̀ pẹ̀lú àmọ́ wọn tó bá wọn ṣe tó bá wọn lògbà náà wọn náà wà ẹ̀dọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan là ń dọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ètò yìí ò ṣe bóyá pé a fi sọ pé a fẹ́ fi rí sẹ́nì kan a fẹ́ fi sọ pé a fẹ́ fi kò rí bẹ́ẹ̀ rárá mm, nígbà títí gbogbo èèyàn pátápátá là ń ṣe àmọ́ bàbá ìta bá bá wọn ṣe fọ̀rọ̀wérọ̀ náà à ń kọ́ gbọ́dọ̀ sọ́bi tó dùn náà ẹ a gbọ́dọ̀ bọ̀rọ̀ wọn bíi méjì mẹ́ta tó kan náà tó bá wá sọ ẹ má fi bínú sọ̀rọ̀ bàbá wa ẹ má fi bínú sí wọn ẹ kò gbà bẹ́ẹ̀ ni ká dẹ̀ rí nǹkan kan ẹ kárí dìmú bẹ́ẹ̀ yìí tó bá ṣe ṣe àtúnṣe ẹ ká ṣàtúnṣe kò jù bẹ́ẹ̀ lọ ẹ àdúgbò lọ lọ. ikọ́ náà bàbá wa ẹ tó jẹ́ pé wọn gangan gangan gan ni founding member ẹ ń pé founding member king Sunny Adé ń pé gbàtí bàbá wa king Sunny Adé king of all bid kọ́kọ́ bẹ̀rẹ̀ ń kọ́kọ́ gbégbá orin bàbá wa yìí wọ́n jọ wà ń bẹ̀ ni ó ṣe pàtàkì ká bá bàbá wa ká jọ tómi tó dọ̀rọ̀ a tún fún yín lágbo bàbá kẹ pé bàbá kẹ múnú bàbá dùn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kò ní bàjẹ́ bàbá wa tí mo fi ti ọ̀wọ̀ tọ̀wọ̀ dárúkọ wọ bàbá wa Fọlọ́runṣọ́ òní bàbá mi mo kí yín sà. ẹ ṣe káàbọ̀. ìdára lábá yín sà. ẹ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ẹ pẹ̀lẹ́ bàbá mi. ẹ ṣeun bàbá orúkọ mú mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn lọ́mọ orúkọ yín àmúmọ̀ pé ojú yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn ò mọ̀ ẹ̀yin lọ́rí wẹ́rẹ́ yìí sà. ògo ni fún Kristi. ẹ ń pẹ wà láyé ẹ wà láyé ìta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣeun ìta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri àgbáńláyé. ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé pátápátá torí délùú ọba d'Amẹ́ríkà dé gbogbo ẹ̀ Ọlọ́run á dúró tì yín o Ọlọ́run á dúró tì yín o Ọlọ́run á ṣe nínú iṣẹ́ yín o ọlọ́run ní fìyà jẹ yín o ẹ ṣe gan-an ẹ ṣe o. ẹ ṣe bàbá mi kò ní bàjẹ́ sà bàbá eré mi tí mo wá bá yín lè ní báyìí sìn gbogbo àtẹgbẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ yìí èmi kò tí ì dáyé o <laughs> sọ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ wọ́n yìí ta ka ni wọ́n yìí ta gbọ́ ni àmọ́ àwọn olólùfẹ́ yín káàkiri náà fẹ́ mú bí ní àjò yẹn ṣe lọ wọ́n fẹ́ mọ̀ àdẹ̀fẹ́kẹ́ bá yọ̀nà náà bó ṣe rí bó ṣe yẹ mo dúpẹ́ lọ́wọ́ yín sà bàbá ọmọ ọbú gangan nìyí sà ọmọ ọbú gangan nìyí. Hmm. ọmọ iléṣà ni mí hmm. but ìjẹ̀ṣà tí ò bá ní oko hmm. ọmọ àlè ni ìgílà ni mí ní àtàkùmàṣà west ni ọmọ ìgílà ni mí níbi tí sójà wà tá a bá ń bọ̀ lọ́nà àkúrẹ́ yẹn ibẹ̀ ni wọ́n bí mi sí but ìjẹ̀ṣà tí ò bá ti ní oko kò ń sọ ọmọ kò ń sọ ọmọ iléṣà ọmọ iléṣà ni mí o. ọmọ bòde yá yín ìyá mi ọmọ iléṣà ni ìyá mi ìjòfin ní stíìtì bàbá ìyá mi ọdún ni bàbá ìyá mi ń jẹ́ ọmọ iléṣà ni ìyá mi. ẹ ṣeun sá bàbá níbo ni níbo lẹ ti ṣe kékeré yín àti pé torí ọjọ́ orí yín sà ṣé ẹ lọ lé ìwé rárá sà. mo lọ lé ìwé díẹ̀ ni mo lọ lé ìwé díẹ̀ primary four ti drop out. níbo níbo níbo ni ilé ìwé ìfẹ́ olúwa school òṣù lóṣù ni mo ti ṣe yẹn ok kékeré mi at least mo kéré ńgbà mo ti lọ kọ́ṣẹ́. ṣé o lè kọ́. motorcycle and watch repair and mo kọ́. motorcycle. bicycle and watch repair. Hmm, lẹ́kọ́ ńgbà yẹn. ńgbà yẹn. Hmm, bó ṣe ń tún kẹ̀kẹ́ oríṣiríṣi ṣe irú kẹ̀kẹ́ wo wà ní lọ́jọ́ ìgbà yẹn bàbá jáde ẹgbẹ́ mi padà sẹ́yìn díẹ̀ kárí nǹkan kan dì mú kẹ̀kẹ́ yẹn ni wọ́n pa nǹkan ní ìnáròbó. ìnáròbó. èèyàn ni kéékèèké tá a máa ń ṣe ní kọ́bọ̀ kọ́ọ̀ méjì tọ́rọ́ ló fi máa ń rẹ́ǹtì yẹn. Hmm. àwọn kan tó wà náà ńlá ẹ pé oríṣiríṣi ni. o hmm, lè tún ṣe ń gbà yẹn. gbogbo kẹ̀kẹ́ ṣá hmm. gbogbo kẹ̀kẹ́ ni mo lè ṣe gbogbo wọ́ọ̀chì ni mo lè ṣe ń gbà yẹn eléyìí tí mi lè ṣe. iṣẹ́ tẹ kọ́ nìyẹn iṣẹ́ tí mo kọ́ nìyẹn níbo lẹ ti kọ́ ṣe ní. ìrẹ́mọ nílé Ifẹ̀ ni mo ti kọ́. ẹ gbélé Ifẹ̀ náà. mo gbélé Ifẹ̀ mo gbé for three years ibẹ̀ mo ti kọ́ṣẹ́ yẹn tí mo ṣe freedom. ta lẹ lọ bá nílé ìfẹ́ ńgbọ̀n yẹn. mo dà mí wà ní agbogbo tó a bá ti dé fatoki hotel ní ilé Ifẹ̀ mo dà mí wà ní agbogbo ọ̀dọ̀ ọmọ dà mí ni mo wà mo kàn án think of it pé màmá máa kọ́ṣẹ́ ló bá ní tí òun kọ́ mo ní bí ìpè kẹ̀kẹ́ wà ń bẹ̀ kẹ̀kẹ́ ìnáwó kékèké yẹn màá ní nǹkan máa gùn káàkiri mo ti wá bẹ̀ nìyẹn mo dẹ̀ kọ́ ọdún mẹ́ta mi ó pé. ẹ fi ṣiṣẹ́ ṣe. ẹẹ mo fi ṣiṣẹ́ ṣe hmm. nígbà mo free hmm. tí mo free tán mo wá sí ilé ìṣàǹbílẹ́gbẹ́ ìdì hmm. ilé bàbá mi ni ilé tó fèsì wá báyìí ilé ṣòkòtì ilé ṣòkòtì yẹn <clears throat> mò ń ṣe mò ń ṣe mọ́tò mò ń ṣe kẹ̀kẹ́ everything bẹ́ẹ̀ mo jókòó bẹ́ẹ̀ níbẹ̀ ni mo ti rí assignment èkó èkó nígbà yẹn eré assignment. èkó àbí ibẹ̀ náà ti pè mí pé èkó yá sí màá lọ èkó hmm. mo pé màá lọ. tata hmm. hmm. ló wá mú yín lọ sí èkó àti pé ńgbà tẹ́lẹ̀ lọ sí èkó kí lẹ fẹ́ lọ sí ilé èkó ńgbà yẹn. ṣé ẹ rí hòtẹ́ẹ̀lì kan wà ní ní Iléṣà yìí wọ́n ń pè ní mainland hotel ẹni tó ní wọ́n ń pè ní auditor a máa ń lọ wòran ọmọ kékeré a máa ń lọ wòran gbà yín pé ta ló ń ṣeré ń bẹ̀ ta ló ń ṣeré mo wá rí máa ń kan ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń pè ní àràbà àràbà yẹn lóní fọlọ́run sọ mo níyẹn ó ní máa nǹkan máa ń wá ẹni tó máa bá òun lọ sékòó mo ní ta ni ó ní díò bóríṣàdé ah, díò bóríṣàdé délé bóríṣàdé mo ní máa lọ. tani tani díò bóríṣàdé. ìyẹn kúrò ń kánò is a musician ó kúrò ń kánò ó padà wá sí iléṣà wá àwọn bọ́ọ̀sì ẹ̀ jà lọ́hùn-ún wọ́n padà wá sí iléṣà ló wá múyàn téèyàn dé báyìí mo sì tẹ̀lé nìyẹn. nínú ni wọn ni ijó ìbòrìṣà rẹ ń kọ. àìkéde àìró style ló ń play kakọni kakọni òbí mọ ni sànni ni sí ń gbà yẹn o kakọni àìkéde àìró mo ti káàdé igi mo ti ń bí nìyí tá n kó ń gbà yẹn nìyẹn but ibi tá a ti ń kọ́ àwọn bíi i think we are about fourteen. lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ládùúgbò wo ni lẹ́ẹ̀dẹ́ sí lẹ́kọ̀ọ́. agége nọmba thirty five agége mọ́tò ròdù ni ilé wa ó fèsì alájì làṣìṣì báyìí okay. ní sixty nìyẹn o. sixty that was 66. six hmm. sixty six ibẹ̀ là ń gbogbo wa àwọn kan sùn akọrí báyìí àwọn kan sùn akọrí báyìí tá ń lẹsẹ̀ la fi máa ń sùn tá ń lẹsẹ̀ gbẹ́sẹ̀ yìí sọ̀hún ni la máa ń sùn ibẹ̀ mo wà ọjọ́ kankan dé ṣáá ṣe bá wọn ṣeré rárá ń gbà yẹn nítorí ìpínlẹ̀ sọ́npa bóríṣàdé yẹn kí ni. díò bóríṣàdé yẹn kánò ló ti wá àwa la kọ́ sí rẹ́kọ́ọ̀dù lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ náà gbé bí mi sí o ibẹ̀ náà gbé tọ́ mi dàgbà o ilẹ̀ òmìnira bóríṣàdé ló wọ́pọ̀ ṣe hmm. èmi ni mo lu tọmtọmọ ẹ̀ ń gbà yẹn. àwọn ọlọ́kọrin yẹn ń gbà yẹn. ẹ o kẹrin kọ̀mándà tó lọ tún ṣe. Hmm. ọmọ bó ni bàbá bóríṣàdé yẹn. ẹ wọn lọmọ ilé ṣàní bọ̀túmí ẹ̀ mọ ilé bọ̀tú kánú ló pọ̀ sí wẹ́dà ẹ̀dì ló ń gbé ní kánú. Hmm. kí lẹ́nà ẹ̀ ló ń gbà yẹn. tọmtọm. kí ni tọmtọm tó ń pè lákùbà kékeré báyìí ṣá ṣé a lè pè lákùbà náà àkùbà náà la máa pè hmm, àkùbà náà la máa pè. nǹkan tẹ lù ń gbà yẹn. ẹ ò tàbí ṣe rẹ́kọ̀dù yẹn. mo ń gbádùn yín bàbá báwo ni eh, ìyẹn ṣe wà lọ́ngbà tẹ́lẹ̀ ṣe rẹ́kọ̀dù yẹn. nígbà tá a ṣe rẹ́kọ̀dù yẹn hmm. tó àdéhùn wà bẹ́ẹ̀ hmm. woman kan wá ń ta woman kan ta àmọ̀là níwájú thirty five Agége mọ́tò ròdù yẹn street yẹn ló fèsì alájì làṣìṣì báyìí ìyá amọ́yí mo máa eh, ìyá kan tiẹ̀ wà ń bẹ̀ adáàbí obìnrin ló máa ń pè mí hmm. adáàbí obìnrin a máa ń jẹ àmàlà a máa ń jẹ ìgbà yẹn ìgbà yẹn KSA eh, yìí bàbá pẹ̀lú Michael Babalọ́lá Bello Ajílẹ̀yẹ gbogbo wọn sà wà pẹ̀lú bàbá Sàlá hmm. àwọn náà ń play ní Palace Landing ní Broad Street lẹ́kọ̀ọ́ hmm. tí gbogbo wọn bá ti dé àkànjókòó bẹ́ẹ̀ yẹn á jẹ àmàlà á ṣe gbogbo ẹ̀ oníkálukú á ọjọ́ kan ni. ksa pè mí fọlọ́run sọ mo ní ẹ̀rọ ibẹ̀ náà láti mọ́ra mo ní ó ké mi mọ́ra kí olóòrọ̀ máa wá yá sọ ah, ti súnjọ́ yẹn á ti gàmọ̀lá tán torí àárín ìdàgò mọ́kànlá àárín ìdàgò méjìlá nǹkan kò hmm. ń wá Yuba Street ní kọjá irin lọ́dọ̀ Àrẹ̀mú ìjọ ṣá ló bá kí n jẹ́ ká lọ nígbà tó jẹ́ kí n jẹ́ ká lọ mo ní bọ̀dà ń lọ mo ní ká lọ sí ọ̀dọ̀ Alex late Alex Túndé Àmúwò ní thirteen stroke fifteen Àpọ́ngbọ̀n street ká lọ bẹ̀rẹ̀ fún instrument a kó instrument fún wa. bàbá Àmúwò yẹn jẹ́ promoter. no hòtẹ́lì àní òun ló ní West End Coliseum hòtẹ́lì ni hòtẹ́lì àní nígbà yẹn. Àyìndé Bẹ́kàrè and his inner circle ibẹ̀ náà ti ń play. Hmm. ní western collision. ẹ o ibẹ̀ náà ti jí Àyìndé Bẹ́kàrè lọ ó ń play lọ báyìí ló lóun fẹ́ tọ̀ tó lọ tán rí mọ́ dọ̀la. bó ṣe lọ nìyẹn. mo ṣe lọ nìyẹn tán rí àtòkú àtàyè wọn ò tiẹ̀ rí mọ́. Ah. àwa kò gbọ́ pọ̀ ṣaláìsí àbí nǹkan. kò ṣaláìsí lọ́nà ń pa fíìkì náà mú ibẹ̀ la wà. wọ́n ń ṣeré lọ́wọ́ ń jọ yẹn ni. ló lóun fẹ́ tọ̀ mo sì jáde báyìí sá bọ́ọ̀ ṣe rí mọ́ nìyẹn hmm. ibẹ̀ la wà nígbà tá a kàn wà ń bẹ̀ nígbà yẹn gbogbo àwa tí mo kọ bíi lájọ wà ń bẹ̀ gbogbo àti mo wà ń kọ. sẹ́yìn tẹ́jọ bẹ̀rẹ̀ tẹ́jọ tẹ́jọ wà níbẹ̀. ẹ ẹ o àtàjọ wà ń bẹ̀ níjọ mm, yẹn mm. tàjọ ń play nígbà yẹn àti àwọn sùn nínú òtẹ́ẹ̀lì yẹn mm. torí nígbà táyìndé ń play yẹn táyìndé bá play tán tó bá ti bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án báyìí á play dàago mẹ́ta kó tó fún wa ní chance. Mm. Eh, ìjọ mi ta ẹni bá pín sílé méjì àbí sílé kan ó ti rówó pín inú wa. bàbá fọwọn ọ̀dọ́ tó ń wà torí ìtawà pẹ̀lẹ́yìn bàbá báyìí a gbọ́dọ̀ jàǹfààní irú wo ni bàbá Àyìndé Bákàrè irú oyin wo ló ń kọ. orin eh, Àyìndé Bákàrè orin àtijọ́ tó dàbí orin Ambrose Campbell tó kú sí London yẹn ni orin Àyìndé Bákàrè mú. Mm ó tiẹ̀ ó kọjá gbogbo eléyìí tá à ń kọ́ ń sìn ó mú ọgbọ́n dání dáadáa. orúkọ wo lẹ máa pè ṣé ó lórúkọ. jùjú náà là ń pè jùjú náà là ń pè wọ́n pé jùjú band náà ni Àyìndé Bákàrà ní sí jùjú band náà là ń pè sóyè ibẹ̀ náà là ń wà títí àsìkò yẹn àwọn tá ẹ má bínú bàbá mi pé mò ń dá yín padà àwọn àwọn olórin wo ni wọ́n tún wà ń gbà yẹn tó yẹ kí wọ́n tún kọrin kátẹ tó pọ̀ ká tó wá sọ́dọ̀ ẹgbẹ́ yín ẹ bá mi sọ̀hún lórin tó wà lásìkò yẹn. nígbà yẹn nightingale wà ní ojú ayé túndé western nightingale túndé thomas eh, western nightingale. wọ́n ń dún gidigidi wọn. adé adé federal orchestra ọmọdé sàbí ni ìyẹn wà ní petty street ní èbúté mẹ́ta ìyẹn náà nígbà tó tiẹ̀ dìgbà kan mo kó lọ mo lọ bá yẹn sí ẹ̀ lẹ́ẹ̀mọ́ mi ni síbí ọmọ igbógi ní ilé ìṣàwọn nìyẹn ọmọ ilé ìṣàlẹ̀ mi náà inú mọ́tò ni mo máa ń sún tàbá ìgbé ajá wọ́n á dẹ̀ sùn nínú ilé hmm. wọ́n pe títí títí tí tá a fi kú òun bẹ́ẹ̀ tó fi rí i pé mo tó padà wá sí ìdí òrò ń bí. ẹ kọ́kọ́ fẹ́ lọ máa bá adé àdéyẹ pílẹ̀ àti ìwà wọlé. ó wọlé but ìwé tó fi ń tírìtì mi hmm. lẹ́kàn ló tiẹ̀ ń pè mí á lè rò ó ti lẹ́kàn gbogbo àwọn apọ̀ mi à ń pè mí ní lẹ́kàn. Hmm. ok ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n á padà wá sí ìdí òrò tó kọ́ wọ́n mi ogun tó bá ṣẹlẹ̀ màá yàn díẹ̀ pẹ̀lú àwọn bóríṣàdé àwọn bóríṣàdé yẹn ìjọ kan la tún sùn wọ́n ń pe bọ́ọ̀ì kan ní Orlando Orlando ọmọ Ògbómọ̀ṣọ́ ni Orlando à ń pè bàbá Rónkẹ́ ẹ̀ka àlàó ìyẹn náà ọmọ Ògbómọ̀ṣọ́ ni àjọ wà nílé ni ìjọ kan náà bọ́ọ̀ì yẹn tó jà tó jà báyìí tán gúnra wọn ní ìgò jádàjádá àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ méjèèjì yẹn bá a ti ṣe kúrò bẹ́ẹ̀ náà nìyẹn hmm. torí pé àkàn agbàfọ́ lọ́hùn hmm. but níjọ́ tí sàn ní wá wá hmm. ìyẹn ọ̀gá mi tó wá tó ní kí n jáde báǹdì ilẹ̀ òní báǹdì kẹ̀ ta ló fẹ́ ta gìtá. Uh, ṣọ̀wọ́n ti ṣọ́ọ̀tì ní báǹdì ńgbà yẹn kó tó wá bá yín tẹ́ mọ̀ pé náà tó ń ok mo fẹ́ kẹ́ ìyọ̀nà náà kó lè yọ̀wọ̀ rẹ̀ bàbá sàládò yìí pa play wọ́n dẹ̀ ń play ní palace landing ní Broad Street bàbá àti Michael Babalọlá. ok ọ̀dọ̀ bàbá sàlá lọ wà wà lọ́jọ́ wà but sọ̀ni yóò bá wọn ṣe àwàdà sport tẹ̀gbọ́n bàbá sàlá ń ṣe ń ṣe drama kò bá wọn ṣe ah ta ló fẹ́ ta gìtá olóhùn mọ̀ gìtá tà ah tó bàtà àti òkè kí la fẹ́ ṣe la bá pe gbogbo ará bí ìjọ la pera wa jọ gbogbo wa la kóra wa jọ oníkàlọ́ àmúwò nígbà tá a dọ̀dọ̀ àmúwò ibẹ̀ là ń sùn gan west end là ń sùn ẹni bá pín sílẹ̀ méjì tá a bá lọ́dọ̀ ẹ̀yà tútù láàárọ̀ báyìí tá a bá ti mu kókó kókó yẹn àbí ká jẹ̀bà bí oníṣílẹ̀ kan àbí náyín àti òun lọ sùn yẹn títítítítítítítí hmm. nígbà tó pẹ́ tá a ti ń play bẹ́ẹ̀ tá a bá pa two hundred àmúwò àgbà tiẹ̀ torí òun ló ní súnmẹ́ǹtì hmm. bá a pa hundred àgbà tiẹ̀ a kò pé àjọ ní pípọ́n ìyàwó là ń jẹ ń bí gan. bàbá kí tó yẹ kẹ̀tẹ̀ síwájú ẹ bá mi fọwọ́n aráalé tó ń bà wà lẹ́ bá mi dárúkọ àwọn ẹni tẹ́ sọ pé àwọn ọmọ ẹgbẹ́ yín nígbà yẹn tó di pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ tó ló ṣe pàtàkì kán ara lé kí wọ́n gbọ́ látẹnu yín sàn. jòsí jòsí daniel. Hmm. iṣẹ́ òní jòsí daniel ń ṣe ń gbà yẹn. ó ń play bass drum okay. mustapha alabi hmm. ìyẹn ń play samba hmm. adémọlá balógun ìyẹn ń play bongo tajudeen fadéyí ó ń play ṣẹ̀kẹ̀rẹ̀ fọlọ́run ṣọ́ọ̀ni mò ń play tọ́mtọ́mù michael babalọ́lá ó ń play maracas bello ajílẹ̀yẹ àwògo aago báyìí ló ń lò Sànní fúnra ẹ̀ kábíyèsí ọba orin ó ń ta gìtá. ṣe ṣe ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ṣe nànà ẹ̀ mò mm-hmm. ń gbádùn yín ẹni ọ̀dọ̀ amúhò lẹ ti wá ń ṣeré ńgbà yẹn. àwa ń ṣeré ńbẹ mm, tẹ bá pawó amúhò náà ń gbowó. a gba tiẹ̀ mm. làbá kan tún rò pé áà ah, ìyàwó ah, la kàn ń jẹ yìí náà mm. èló la fẹ́ pa bíi àwọn pè máa kàn ní ẹ̀bùsẹ̀ tí a bá ti dé ẹ̀bùsẹ̀ yẹn ibo ni bẹ́ńdẹ̀ ni ah, ẹ̀bùsẹ̀ o ẹ̀bùsẹ̀ o ọ̀bẹ̀rẹ̀ dóòdó ìgbà mi à kú ní west end à lọ plane empress ní kẹjà tí kò fúrọ́lá ok àti àbẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo kinní yẹn àti à ń ṣe bọ̀ títí bọ̀tí nígbà tí sọ̀ni wá bá mi pé kádà báǹdì yẹn lè mú ní i'm all right with you àti bello. lọ́dún wo nìyẹn sà. that was nineteen nineteen sixty six torí oṣù kẹta àbúṣùgbọ́n tá a dá báǹdì yẹn lẹ̀ hmm. ní general gowon di president at the hmm. age of twenty eight. Hmm. ẹ̀kọ́ ìgbàgbé bàbá. bá a ti bẹ̀rẹ̀ sí sí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bá a ti lọ́dọ̀ Jídé Smith nìyẹn Jídé fún wa ní kọ́mà kan Jídé fún wa ní Land Rover lo nine fifty nọ́mbà kìnìún yẹn. kí ni kan fi ṣe pé ká máa ah, gbogbo ìlú tá a ní gan à ń rẹ́ǹtì spíkà náà ò jù báyìí lọ à ń rẹ́ǹtì ẹ̀ ní ìgbélé ọ̀hún náà kó lóyún kó ní sẹ́ẹ̀lù fún wa á dà pọ̀. ṣé ẹ má bínú bàbá bàbá àmúwo yẹn ti fi wọ́n lẹ́gbàá tẹ́lọ bá Jídé Smith yẹn mo fẹ́ kẹ́. bàbá àmúwo ẹ àmúwo. ó ti a ti fipá ti kú òun bẹ́ẹ̀ òun náà ti kò ìfiwálẹ̀ nígbà tá a lọ bẹ gba Jídé àmúwo bọ̀tú nígbà Jídé àmúwo ti fún wa ní Land Rover lo nine fifty mm. inú wa ti dùn mm. bá a ti lọ bá Jídé àmúwo Túndé àmúwo nìyẹn mm. Jídé Smith nìyẹn ìyẹn ń ṣiṣẹ́ ní Lagos and General Hospital. Mm ìyẹn dẹ̀ fún wa ní Land Rover yẹn à ń ba káàkiri ibẹ̀ la ti ń ra speaker speaker yẹn kò jù báyìí báyìí lọ tàtà ti manage ara wa tí tí tí tí tí tí tí wọ́n pe máa nǹkan ní Adélabú lẹ́bàá tobacco company ní olóòṣà ọmọ Ìbàdàn ni ó kọ́ la parapara báyìí ìyẹn máa ń fi loudspeaker rẹ́ǹtì fún wa àti èròyà láti yàtí àlàjì làjú sí báyìí èròyà nìyẹn jẹba kó sinimá wà báyìí àwọn máa fi spíkà rẹ bẹ. ṣé orí mọ́tò lẹ ti fi ń ṣeré ni kílẹ̀ ń fọwọ́n oníṣẹ́ tó ń kó fún yín yẹn ṣe. tá à ń rẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ni tá bá ní play okay. because bẹ́ẹ̀ bá fún wa ní two hundred ń gbà yẹn bẹ́ẹ̀ bá fún wa five hundred àbá yín àá lọ play yín hmm. kásá lè mọ̀ yàn hmm. kéèyàn lè mọ̀ wá hmm. ká lè mọ̀ yàn kéèyàn lè mọ̀ wá pẹ̀lú ọlá ọlọ́run náà àdè dúpẹ́ ọlọ́run pé ó mọ̀ wá. so bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ṣe káàkiri ẹ ṣe bàbá a sì ń padà bọ̀ lórí ti bàbá mo torí nínú ìwé tí bàbá wa King Sunday tí wọ́n kọ hmm. ẹ̀hún náà wọ̀n gangan tí wọ́n kọ síbẹ̀ náà màá sì béèrè ẹ̀ lọ́wọ́ yín ní ìtẹ́ pé wà pẹ̀lú wa ọdún wo ló wá di pé ẹ kọ́kọ́ sọ pé ẹ fẹ́ ṣe rẹ́kọ̀dì jáde ìyẹn ìkíní sà ẹ láti kọ orin yẹn fún wa tẹ bá rántí sà títà ọkọ ṣe. ẹ kọ́kọ́ pé báǹdì yín tẹ dárúkọ yìí kọ́kọ́ sọ pé kọ́kọ́ ṣe nǹkan kọ pọ̀. rẹ́kọ̀dù tá a kọ́kọ́ ṣe ni mẹ́rin Ah. màá rántí ń sìn sìn rékọ́dù tá a kọ́kọ́ ṣe mo rìn mọ́ mo rìn kó gan òun ni ah, mo dẹ̀ kọ́ lé o mo kọ́ bọ̀tù màá rántí ẹ̀ ṣá màá rántí ẹ̀ iwájú ẹ̀ la fi kọ́ mi ní mi ní wá ọ yé ń bore yé ń bore oṣì ah, rékọ́dù yẹn mo dẹ̀ rántí ẹ̀ o oh. bọ̀tù màá rántí ẹ̀ ṣá ètò lọ ìyẹn ni tí ẹ̀yin bá di ìkọ́kọ́ ṣe ń gbà. tá a kọ́kọ́ ṣe nìyẹn. Mm. how many how many minutes ni ṣe short kìíní tẹ máa ń ṣe ń gbà yẹn náà. ep ep eh, extended play ni. Mm. ta lẹ ṣe fún ta ló gbé jáde ń gbà yẹn. tyc. tyc lẹ ṣe mm. fún. take your choice record. òun lọ ṣe fún gbà yẹn ṣe ìyẹn ni kí n tẹ ọkọ ṣe báwo nìyẹn ṣe nígbà tó dọjà. nígbà tó dọjà because ṣe rí rẹ́kọ̀dù yẹn gan ó dìjà wa pẹ̀lú sàn nígbà yẹn nígbà tó dọ́jà àmọ́ ṣèèṣì rẹ́kọ̀dù yẹn àmọ́ hmm. nǹkan kan àkànṣe hmm. rẹ́kọ̀dù náà nígbà tó ti fún wa ní sílẹ̀ bí ṣe ṣe wá pé ìtí ẹ̀mú ìsanwó kékeré bóyá ìlẹ́bí one thousand something something tó ń fa hmm, inú wa náà ti dùn àná because Sànni ló sáyẹn pé a fẹ́ máa ṣe rẹ́kọ̀dù ń bí pẹ̀lú wọn. tiwa sí yẹn òní ló sign contract yẹn pẹ̀lú wọn kò ní mẹ́nìbọ̀dì dání gbogbo tó bá máa ṣe á ti ṣe tán kíní kàtẹ́ a tún máa béèrè pé kíní nǹkan àní shut up shut up náà ni. pàtẹ́kọ̀ ọ̀gá yín dẹ̀ ni wọ́n. ọ̀gá wa kí la fẹ́ ṣe mi ò kú mọ gìdá ta but tó bá jẹ́ pé gbogbo tó wá pè tó wá pé mo ti rí èèyàn bíi ọlọ́jẹ̀dẹ́ báàkì mi gbà yẹn ni. Mm gbogbo ìranù yóò ní í sí rárá. Mm, a ṣe ń bọ̀ ń bẹ̀ bàbá torí mm-hmm. mo mọ̀ pé ó ṣì náwọn kankan tó wà tẹ̀sí máa fẹ́ kàn ara lẹ́tẹ̀ máa fẹ́ yànnà náà àwa náà ṣe bọ̀ àwa náà náwọn ìbéèrè náà ìlẹ́yìn mm-hmm. ìgbà yẹn ṣe tún ṣe rẹ́kọ̀dì mi. dáadáa dáadáa dáadáa. Mm. tàbá máa níbi rẹ́kọ̀dì mélòó tẹ̀yìn ṣe wọn tó mélòó tí tẹ̀yìn ṣe. ṣé lọ́dọ̀ ọ̀sán ni. bẹ́ẹ̀ni. mo eighty four ni Haruna Ìṣọ̀lá kú eighty four ni ó ti rẹ́kọ̀dù gbéyọ́ gbéyọ́ ibẹ̀ ni mo ti dúró tí mi bá ti rẹ́kọ̀dù mọ́. normally ìgbà kan wà tí mi bá wọn lọ studio tó yẹ kí mo wà lọ́fíìsì as the booking manager ṣé àwọn pé mi lè fọ ọ́fíìsì mi lẹ́kùn pé mò ń lọ sí rẹ́kọ̀dù but that's the last record mo bá tọ̀ ní fi gbẹ. so ìgbà kan ẹ fi orin lẹ̀ ẹ wá jẹ́ booking manager. ẹ bass drum ni mo ti ẹ̀ ń lò ń gbà yẹn bass drum mo ń lò n tẹ́ tẹ́lẹ̀ nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ kíni yẹn torí tí n bá rí èèyàn lénìí tí n bá rí èèyàn lénìí tó bá lóṣù kan tó bá ti rẹ́ ń tàn báyà pè mí àfi gìtá pè mí táyà gángangán wọn á ti báyìí alẹ́ ní tó ń bọ̀ ẹ̀ màá ní lágbájá ni ah olóhùn jẹ́rìí ẹ̀ ó lè ṣe báyìí sí mi kémi náà ṣe báyìí àti fi dápàrà ọ wá pé kí n máa dúró níwájú òun bóun bá ti ń play màá dẹ̀ dúró bẹ́lẹ̀ bá ti ń bọ̀ mọ́ ni wọ́n ti ẹ̀ ń pe máa kàn ní alhaji moshood ọláníyàn eh, alhaji monsho tó máa ṣe báyìí sí àtìmẹ̀yìn tí mò ń bá wípé monsho ló wọlé yẹn eh, irú olówó lọ ọmọ náà àjàlá tí Barrister pè yẹn hmm. tí ó bá ti wọlé tó máa ṣe báyìí hmm. ó ti wá irú àwọn wéètì ub àyọ̀ǹbọ yẹn Tajudeen mìíyọ́ hmm. gbogbo wọn báyìí la ní style tí mo fi máa sọ fún un. òun náà dẹ̀ máa ń kó jẹ bẹ́ẹ̀. ó ti mọ̀ ó ti mọ̀ ẹ kú àgbàgbé bàbá hmm. ẹ kú àgbàgbé ẹ ṣe bàbá bàbá mo hmm. fẹ́ dá yín padà sí ti bàbá àmúwò tẹ̀sán yẹn torí nínú ìwé King Sunny Adé tó kọ yẹn hmm. nǹkan tí wọ́n sọ ni pé àwọn pè yín pé kẹjọ ṣe agreement kan pé owó tẹ bá ń pa ń pé kẹ máa yọ díẹ̀ lẹ̀ fún owó irinṣẹ́ ń pé kẹ lè máa yọ sọ́tọ̀ ń pé bọ́dà ń pé ẹ̀yin kan nínú ọmọ ẹgbẹ́ yẹn náà ẹ padà lọ bá bàbá àmúwò lẹ́yìn ẹ padà tún padà lọ bá kò ju pé kò ju bí ọ̀tẹ̀ kò ju bí nkankan tẹ̀yàn ọmọ tí wọ́n ṣe ń gbà yẹn inú ìwé wọn my life my music yẹn ni wọ́n ti kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ gbọ́ látẹnu yín ṣé lóòótọ́ lẹ́yìn kan lọ́n bàbá àmúwò lẹ́yìn tó ló dá ká yànnà náà ẹ̀sà kó yé gbọ̀n ara lé bó ṣe jẹ́ gangan. ṣé ẹni sọ irọ́ ló ń pa irọ́ pátápátá ni sínú ìwé yẹn bó ṣe sọ nìyẹn ṣé ẹni àmúwò mm. eh, may rest in peace mm. kì í ń bá sọ̀rọ̀ a ti sẹ́wọ̀n pé ṣe politician ìbọn tó sẹ́wọ̀n pẹ̀lú létí Awólọ́wọ̀ nìyẹn. àmúwo wálé àmúwo old school ṣẹgẹ sílá ń pọ̀ wọ́n ni mo gbọ́ yín bàbá. ok àmúwo kò sẹ́ni tó lè fọ́ bá mu láàrin wa hmm. ohun tó sá máa gbà nínú ohun tá a fẹ́ pa ni ló fẹ́ dúró dè ok kò sí tàbí màá lọ bá mú wò àmúwò tó yẹ pé tẹ bá ti ń play báyìí bó ti máa jókòó nìyí bó ti máa máa wò yín nìyí tẹ́nìkan bá ná kọ́bọ̀ fún wa ìgbà yẹn tán bá ná sílé méjì fún wa àbí tó máa ná sílé mẹ́ta mẹ́rin márùn fún wa àmúwò akọ́lé amòye ẹ̀ amòye tẹ́ ẹ pa. bọ̀ itọ́ sọ pé wọ́n ní kẹ́ máa yọ owó sọ́tọ̀ fún iṣẹ́ kẹ́yìn náà lé ní iṣẹ́ tí ń kẹ́ rẹ́ǹtì ní iṣẹ́ mọ́ báwo ló ṣe jẹ́ ṣé lóòótọ́ lọ sọ fún yín bẹ́ẹ̀ ṣé lóòótọ́ lẹ̀ ń gbà. ẹ dùn sí ẹ rí nǹkan sọ yẹn rọgbọ́n pa náà ni nígbà tó jẹ́ pé sílé méjì hmm. ẹ̀ ń bá sí àwùjọ ìjọ yẹn sílé mẹ́ta hmm. tá a bá lóde yàtúntà bá ti mú kókó láàárọ̀ hmm. ìyókù ọ̀lẹ́ la máa fi dà tá a bá ti jẹun lálẹ́ báyìí ó ti tán bàbá sonuga wà ní gb olùfàǹtì ngbà yẹn pẹ̀lú dírẹ́bà ìsáwú so many times ló parí ìjà fún wa. fẹ̀yìn àti king sunday adé ìjà ló rọ parí ìjà lórí kíni. lórí ọ̀rọ̀ owó náà ni. kíni kan tó kíni kí ó yẹ kíni. owó tó ní ká máa yọ ń gbà yẹn. Mm, wọ́n sọ fún yín lóòótọ́ àbí pé kẹ́ máa yọ owó meeting ló ti sọ yẹn. bẹ́ẹ̀ ni ṣe kọ sí bẹ́ẹ̀ ni. meeting ló ok owó tó ní ká máa yọ ń gbà yẹn tá a bá yọ owó tá a bá yọ owó lẹ̀ sí à ń pé owó tá a bá yọ lẹ̀ as a leader tó ń ta guitar Sunny la máa kólé lọ́wọ́ tí n bá àjọ èmi pẹ̀lú ẹ̀ when I was in the office máa ṣe fowó báyìí Sunny wá lé ní àkántàntì wa ní báǹkì wa Sunny nǹkan lọ́bẹ̀ a lọ gbowó yẹn tó bá ti débẹ̀ báyìí ah sanni sanni sanni sanni five thousand ló fẹ́ lò wá gba ten thousand ìwọ gba two one thousand ìwọ gba two hundred ìwọ gba five hundred bó ṣe máa náwó yẹn tán bẹ́ẹ̀ nìyẹn. sọmọ kọ́ wọn lọ̀gá wọn lọ ní band. Ah, òun kọ́ ló ní band àjọ ní band yẹn àjọ ra instrument yẹn ni. Hmm, kọ́tẹ́ sọ ni pé eh, gbogbo iṣẹ́ tẹ ṣe lẹ fi ra instrument yẹn. yes sir à ń yọ owó yẹn lẹ̀ pé ká fi ra instrument tá a bá dẹ̀ ti ṣe adẹ̀rìn adélábù wà bẹ́ẹ̀ ọmọ ìbàdàn tó kò lábáyé ń ta bá fẹ́ rà á lọ ọ̀dọ̀ ẹ̀ á rà adéjúwọ̀n wà ń á lọ ra ń ta bá fẹ́ rà tá a bá dẹ̀ tí ni à ń rent. owó tẹ palẹ̀ fi ń ṣe gbogbo yẹn. a fi ń ṣe gbogbo yẹn. àmọ́ kò síbi kankan tẹ kọ́lẹ̀ tó jẹ́ bí agreement tàbí nǹkan kan pé a pé. n pé bóyá gbogbo nǹkan tẹ̀ sọ ń pé bóyá agree torí ìtẹ̀yìn sọ ń pé gbogbo ilẹ̀ jọ ni báǹdì nǹkan nǹkan yìí ni mo fi ń sọ bẹ́ẹ̀ kò síbi tẹ́ kọ́lẹ̀ sí ń pé bóyá pé eh, agreement rèé o bá ṣe máa pín wọn nǹkan nǹkan pé kínní o kò sí because èló láti ẹ̀ ń pa ń gbà yẹn gan kò sí ok ọ̀gá tó ní kinní kan ń pe máàlù kan ní Ògúndìná Akínadé ọmọ àwẹ ni ó máa ń ṣe rédíò sọ pé nìkan níbi ilé àjàó ní olóògbowó a lọ gbé ògùn yẹn wá ọ̀gá máa sọ fógun pé ohun tí ò bàjẹ́ á ní kó ló sọ kó bàjẹ́ ìjọ kan ni mo ìjọ kan la lé ògùn tá a na ògùn bẹ́ẹ̀ ni máa pa pé why tó máa máa tó jẹ́ pé nǹkan sàn ní àjọ máa fowó wa jẹun bàbá ṣé nígbà tẹ ṣe rẹ́kọ̀dì yẹn ṣé mhm. orúkọ wà ló ẹ ta ẹ ṣe àwòjáde nàbí àti àwòjáde ṣé orúkọ wo ló wà kí ló wà lórúkọ àwo yẹn nígbà tí ẹ tẹ́lẹ̀ ṣe ní sixty six ẹ̀ kí lórúkọ tó wà ńbẹ̀. Sunny Adé and his African beat and his golden mercury kọ́ni hmm. of Africa. ẹ mọ̀ pé kò sí bí yàn ṣe máa jẹ Sunny Adé and yẹn ti dábì pé ọ̀gá àti ọmọọṣẹ́ àbí ọ̀gá àti. ṣé ẹ nígbà tọrọ yẹn dìjà tẹ́ sọ yìí hmm we went to Aike Dairo hmm. may rest in peace Aike Dairo láti máa sọ fún wa pé gbogbo ohun tá a bá rí ń bẹ̀ yẹn ká fara mọ́ a nítorí àwọn òjògẹ́ Daniel ṣé bí hmm. bàbá hmm. àwọn yẹn ti bà ẹsẹ̀ mísíkì jẹ́. bàbá Aike Dairo sọ́ngbà yẹn. ẹ̀ pé àní èsì yẹn ti bà nǹkan jẹ́. àní èsì yẹn ti bà nǹkan jẹ́. ó ti bà nǹkan jẹ́. àdè àdè àdè yẹn tẹ gbogbo ala sí dáhùn tá a sì bá kàn jókòó jẹ́ kò sí jà ń bẹ̀ mọ́. ẹ̀yin náà dẹ̀ ń ba lọ bẹ́ẹ̀. à ń ba lọ bẹ́ẹ̀ hmm. ó tiẹ̀ pẹ́ ọ̀gá gbé máa kan wá ọ̀sáyẹmí kò kò dára yé sìn kò jẹ́rù ọ̀run kò tí kú ọ̀rẹ́ ọlọ́jẹ̀dé báyìí ni ọ̀sáyẹmí kàmúrù sọ̀ni lọ gbélé wa lórí tẹ́tìlẹ́tì máa ti kawó mo ti máa jókòó tó máa máa wò yín nìyẹn Mr. Fọlọ́runṣọ́ minister give this woman two hundred naira give this woman one thousand give this one thousand give this hundred naira a kò gbé màá dé màá ti yọ fún wọn ọ̀tá ọ̀tá ayé máa ti máa pé no no ìjọ kan mo pè é mo ní ìwà ni ó tẹ̀ mí ṣíṣà agbèrò agbèrò òbò ni ọjẹ́ fún sàn ni agbèrò òbò ni òun ló ń ba àwọn obìnrin mo ní òòtàn ni ó lè tiẹ̀ sí wa òòtàn ni ó lè tiẹ̀ sí wa kó máa ráìdì wa kí ló dé wọ́n lùlù ni gbogbo yẹn kíákíá ni mo ń pàtì òun pàtẹ gbogbo èèyàn ti pátápátá pátápátá ìyàbò nìyẹn. kí ló gbé yín gbà olódi pé wá kúrò ní band tẹ́wá di ara ọ́fíìsì torí tó wà wájú yìí ń pé booking manager ni kí ló mú yẹn. ìyá very good ṣe rí ìjà Japan crisis. Hmm. crisis wà ní Japan that was eighty four nígbà tó pè mí báyìí ló ní bọ̀dá fọlọ́run sọ mẹ́sà ó ní kí n lọ recruit and son and boys hmm. booking man Abiola ni booking man jà wá kí kó tó ti ó ní kí n lọ recruit and boys. wọ́n pè é gbà yẹn. Ah, mo ní àwọn boys yẹn àwọn boys yẹn ń kọ́ ó ní kí n máa gba lẹ́tà jọ àwọn boys ìgbẹ̀mú ti rí rasaki aládòkun ti amiyu gbogbo ọba yẹn hmm. àwọn onílù tí mo gbà there are more than two hundred eh, applicants ìṣẹ́jú kan àbá mi hmm. wọ́n ní kẹ́ lọ gbọ̀n wọn ọmọ mi eh. kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn tẹ dárúkọ fún wa yìí. very good sir i wasn't there torí ó ní kí n dúró nílé hmm. nígbà tó ń dé japan hmm. ah the agreement was signed by me three fifty thousand naira federal government la bá lọ. owó owó tẹ gbàǹgbà. ẹ eh, o gbogbo àtijọ́ àti mú federal government ló gbé wa lọ. mo ní ìgbà tó yẹn tó ga dọ̀hún wọ́n láwọn mẹ́ta náà máa play wọ́n pè kan ní hu wọ́n pè kan ní kíní but àwọn méjì ti ń play náà ti àwọn bọ́ yẹn pé àwọn ò ní lùlù o àwọn ò ní lùlù o mo ti gbé fóònù mo ti pe Sànní nìyẹn nígbà tí Sànní máa dé ló ń pé ń gbọ́ you are bastard ẹgbẹ́ ẹ̀ ní lùlù bọ́ọ̀bù òyìnbó ń pé kí la bá délẹ̀ yìí kí la fẹ́ fi jíṣẹ́ nílé pé a lọ sí Japan bàbá mi kí ló tán náà wọ̀ nílùú. nígbà tí àtàtì owó ti wà lọ́wọ́ Sanni. ṣé wọ́n náà wọ̀ fún yín lówó ni. gan ni ò ní fún wọn tí wọn bá ti bá yẹn. ok tọ́hún bá gbowó yẹn sọ́wọ́. kò ní òní one thousand ló dẹ̀ fún wọn lọ́hùn one thousand ló fún wọn. ní Japan yẹn. ní Japan yẹn. ló fún gbogbo wọn tọ́jọ́ lọ yẹn. ṣé bọ́ọ̀bù orí ti bọ́ọ̀bù orí ti join gbà yẹn ni. àbúrò orí tòun gan ni architect of that um, crisis. but torí gbà tẹ kà wọn òkè àwọn ò bá yín bẹ̀rẹ̀ bọ́ ti join later. ẹ ọ ti join later òun gan ló ṣe architect ọ̀rọ̀ yẹn pé kí là ń fẹ́ fi jíṣẹ́ ńlé kí náà máa pẹ́ à ń lọ Japan fún à ń lọ Japan à ń lọ Japan kí náà lọ Japan fún sóye yìí ok wọ́n dẹ̀ Prince Asrop tó wà ní Òkèṣà òun ni ambassadọ wa ní Japan gbà ẹ́ òun ni ìyàwó àti pé kí ló ń ṣe yín ẹlẹ́ni lùlù kíní kan ah kíní kan rárá o ní sọ̀rọ̀ bá fún wọn ní gbogbo òpù tèmi gbogbo àbọ̀ ìsọ̀nbẹ̀rẹ̀ pé ìlú ni engagement tí mo gbà mi ò sọ fún wọn ní kí n má sọ fún wọn mi ì dẹ̀ sọ fún wọn hope mi pé tá a bá dé á fún mi ní fifty thousand naira owó ẹ̀ orí ẹ̀ òun náà mú three hundred thousand ok ni máa ń ṣe gba wá one thousand naira fún wọn náà ẹ̀ check fún wọn lọ́sàn-án ni èmi gan tí mo gba engagement èmi tí mo wà nílé mi ò ní kankan bẹ́ẹ̀ ṣé nígbà tó kọ́ tó wá dé yẹn lọ́pẹ̀ yín gbé kẹ̀kẹ́ sí gbọ̀n kọ́ máa gbà wọn bọ́ọ̀sì kán ṣe gbogbo ẹ̀ ẹ̀yin hmm. ò ṣe wá bèrè pé kí ló ṣẹlẹ̀ sọ́wọ́n tó kù nígbà tẹ mọ̀ kò yẹ kí wọ́n bá wọn gba àwọn boys nígbà tẹ̀yìn ti mọ orú nǹkan tó ṣẹlẹ̀ yẹn. ṣe ni hmm. bá a ṣe wà ń bí sìn hmm. tẹ bá pe ọ̀gá yìí pé kámẹ́rà yìí kojú ẹ̀ síbẹ̀ yẹn kò ní ẹsítéètì láti kojú ẹ̀ sọ́hun ṣe mọ̀ bó ṣe pè mí kí n máa recruit kinní kan ọlọ́run ló ti ẹ̀yọ́ mi gbà yẹn gan Abíọ́lá Abíọ́nà tó kéde booking manager tẹ́tẹ́lẹ̀ gbogbo wọn ti sá lọ ó kù mí ó kú wáídì wáídì kìlókì yẹn typist mi pẹ̀lú alex messenger mi tó jẹ́ pé nígbà míì báyìí tí n bá dé n bá dé ọ́fíìsì màá béjò lórí àdìyá yẹn màá béjò lórí tébù mi màá bó kété bọ̀tọ̀ ọlọ́run kó mi yọ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kò sí gbọ́dọ̀ àdìyá main road ní jíbó gbé ah. bàbá àwọn tálẹ́ni tẹ́ gbà tó wá padà di pé wọ́n ní kẹ́ recruit yẹn àwọn ta ni torí ó ṣe pàtàkì kẹ́ dárúkọ wọn náà ìtẹ́ bá rántí eh, eh, ẹ ti dárúkọ wọn díẹ̀. Mm. Razaki wà ń bẹ mm. eh, Túndé Àlàdé ni àkọ́kọ́ ti Túndé Àlàdé mm. ó wà ń bẹ but Túndé Àlàdé ló fayọ̀ fọ́ tó bá ti lọ mu tí yóò títí títí Túndé Túndé jẹ́ ká pílẹ̀ bó ṣe máa yọkú bó ṣe máa yọkú sí patí tá à ń ṣe nìyẹn a máa tò sórí stage òun ló mú a lọ gba tìyàmíyù tìyàmíyù ẹ mẹ́fọ́ láyínká ni tìyàmíyù ń play fún ibẹ̀ láti lọ gba tìyàmíyù. bàbá ní ẹ drive lọ sọ́dọ̀ mf àbí nǹkan kẹ́ tó gbọ̀n wọn ní ọ̀dọ̀ mf ni ẹ̀bẹ̀ tí ẹ ní bíi pé àjọ àti sàn nígbà àjọ ń gbé lábí ìjọ street ni àjọ hmm. ń gbé lábí ìjọ street ni hmm gbogbo àwọn bàbá ọlọ́jẹ̀dé wọn ó mọ̀yìnlá gbogbo àwọn gbogbo wọn yẹn ṣáwọn yẹn bá yín àbí. ṣé ẹ rí ọlọ́jẹ̀dé nígbà tá a bẹ̀rẹ̀ òun wà pẹ̀lú ọlábọ̀dé ẹ̀sán hmm, kò sí lọ́dọ̀ wa kò sí. àmọ́ gbẹ̀ngà ọmọ ẹ̀ tí mo fi máa ń pè yẹn bóyá ìyàwó mi ló bí o bóyá ìyàwó èèyàn ọmọ torí ìyàwó ẹ pẹ̀lú oyún inú báyìí wọ́n bá ti jí ilé mi ló ń bọ̀ ní Lábẹ́njọ hmm. gan Lábẹ́njọ la jọ ń gbé ìgbà yẹn pẹ̀lú àǹbọ̀ọ̀sì gbogbo yìí ẹ̀mí ìjọ la jọ ń gbé ìyẹn jẹ́ ká di gbogbo àwọn bọ̀dá jòsí ó ń gbé nọmba thirteen sànni tá a bá ti wọ nọmba six ilé sànni nìyí a fi two room sílẹ̀ rúùmù tèmi ni èwe là ń san. bàbá ṣé nígbà tẹ bẹ̀rẹ̀ kò sí elégbè ní gbogbo orúkọ kẹrin dárúkọ elégbè nígbà tẹ bẹ̀rẹ̀ sixty six yẹn ṣé kò sẹ́ni tó ń gbèrin nígbà yẹn. àìkédà ìró style and play àwa là ń gbèrin fúnra wa. ẹ̀yin náà gbogbo yín lẹ ń gbèrin. ẹ o gbogbo àlàngbò bàbá ẹ kọrin díẹ̀ fún wa ẹ jẹ́ kó àwọn olólùfẹ́ yín kọ́ gbádùn ah, díẹ̀. mi ò mú ní kọ mi ò mú. ẹ ìtẹ bá ṣe lè kọ mọ́ra wọn tẹ. ní ti àbí ti ayíkéda ìró. ìtẹ bá lè kọ tó tó tó tẹ́ yín lọ́rùn tẹ lè kọ ìtẹ bá ṣà lè kọ kán ara lè tún fi gbádùn yín bàbá ẹ kọ ẹ kọ ni. ẹ̀sùn biribiri ẹ̀bù o hmm. iwájú lọ́lọ́kọ yìí wà mí lọ ẹ̀yìn kọ́ lọ́lọ́kọ yìí wà mí lọ mo ti mọ o mo ti mọ o mo ti mọ. rẹ́kọ̀dì yín nìyẹn rẹ́kọ̀dì ta ṣe ní us nìyẹn. okay amẹ́ríkà láti ṣe ìgbà yẹn nìjà tí YC pẹ̀lú Sanni le gidigidi báyìí ìgbà yẹn ló le tó di pé òun á lọ sùn. so lẹ́yìn ìjẹba yẹn bàbá ẹ tún padà gbàtẹ́ wàá recruit gbogbo àwọn fresh kìíní ẹ tún padà travel náà. no. ìgbà ọ̀lẹ́lẹ́ sí amẹ́ríkà tẹ sọ. àti amẹ́ríkà before. ẹ̀ tẹ̀bí ìgbà yẹn la fi ṣe rẹ́kọ̀dù nineteen òbí lọ sí London ní seventy àwa lọ ní seventy one the other kind ìgbà kan tẹ̀ lọ ń rìkọ́dù ní London ìpàdé ìgbà kan dẹ̀ wà nígbà tá a fi máa lọ US yẹn òbí ò lọ ìgbà yẹn la fi ṣe rẹ́kọ́dù ṣẹ̀yìndé that was nineteen seventy one sí London la ti ṣe ní tèmi ò ṣẹ̀yìndé. Mm. so ẹ wá gbọ̀n wọn ọmọ ẹgbẹ́ mi gbà tẹ́ gba gbọ̀n wọn tí a mi yùn kọ̀ọ̀kan yẹn eh. eré wa bẹ̀rẹ̀ padà tó ń lọ àbí. ẹ eh, nígbà tó yẹ pé Túndé Àlàdé fọ ń fọ gbó mm, mm. la fi gba tí a fi gba tí a mi yò eré ń lọ ìgbà yẹn la gbà wọn Ṣẹ́gun ehm, Òyìrì ọ̀dọ̀ Fẹlá la ti gba Òyìrì Ṣẹ́gun Ṣẹ́gun Òòṣà níbo la ti gba náà ní tẹ̀ mọ́bí tó ti mú wá káàdé lóṣù mú mo ti mú wọn káàkiri káàkiri káàkiri. ẹ wà lára àwọn tó ń gba ọgbọ̀n wọn tẹ̀ ń sọ yìí ẹ̀yin lẹ wà lára àwọn tó ń gba. gbogbo àwọn tí mo kò ní yẹ applicant yẹn but tí a bá fẹ́ ti practice màá ti wà ní ìsàn ní aago mẹ́fà lálẹ́ báyìí ní Bàdígà gbogbo ohun tá a bá fẹ́ ṣe èmi ló máa gbébọn yẹn fún tí mo máa kọ́ sójú bọ́ọ̀dù máa kọ́ sójú bọ́ọ̀dù tí mo máa kọ́ sójú bọ́ọ̀dù káwọn bọ́ọ̀sì yẹn tó dé. ẹ ti ṣètò yẹn lẹ. máa ti ṣètò yẹn lẹ fún mi. Mm bàbá pa ọgbà yẹn kò sí ìjà kankan mọ́ ẹ ti yanjú ọ̀rọ̀ tó ń jọ ọ̀rọ̀ owó àbí nǹkan torí nǹkan tó yẹ kí sọ bẹ́ẹ̀ ni pé mm-hmm. gbogbo ẹ̀yin tẹ́jọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn gbogbo mm-hmm. wọn ti lọ ẹ̀yin dẹ̀ sì wà ṣẹ́yìn nìkan lẹ kù nínú tó jọ̀wọ́n tẹ́jọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn tẹ́ sọ. ó kù Michael Babalọlá simple àwọn méjì tá a kù náà gbogbo ọba tó kù yẹn ti lọ́ngbà yẹn. wọ́n ti bá ti wọn náà. eléyìí tó wàá fa ìjọ̀gbọ̀n yìí gan-an mm. ni pé nígbà tá a wà pẹ̀lú tyc pẹ̀lú ìdòwú àpòlà king hmm. ìdòwú animation òun ló fi kọ́ ló fi kọ́ pé tẹ́ bá ń wá ìsàn ní aládékiní tyc african song ibẹ̀ ní kẹlọ ó dára ó wù mí o nígbà tí ló fẹ́ sùn wọn sí court tó di pé motmoxin ìbùkún orísun yìí wọ́n kọ́ dá sí ọ̀rọ̀ yẹn ok àgbọ̀ mo lè tànà ṣáá kàn ní gbé ẹjọ́ yẹn lọ sí gbósèré court ìyàrá tí wàá ṣe yẹn adájọ́ dẹ̀ dá pé one point five tó ló fẹ́ gbà ó lè rí gba five hundred million orí ẹ̀ ló máa gbà. bàbá màmá ti wọ́n ti sọ yẹn ń pé ṣé tí wọ́n máa bẹ̀rù ilẹ̀ ń sọ yá àbí. òun yẹn ti sọ pé owó yẹn ẹbí yẹn náà òun lè san owó yẹn ń pé wọ́n láti àpìlì nǹkan gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ mi ò tí gbọ́ látẹnu àmọ́ wọn tí wọ́n ṣèwádìí tí wọ́n sọ. So wọ́n ní owó ìtòrí bàbá ọlọ́jẹ̀dẹ́ náà sọ ń pa ẹ̀ àmọ́ ń sọ pé owó yẹn kò tí ì sí nǹkan tó jọ ń pé wọ́n ti àwọn ibi abiodun wà appeal nígbà yẹn nípa owó yẹn wọ́n ṣe sọ. ṣèfà abiodun ti kú ngbà yẹn. bẹ́ẹ̀ ni ìṣàrò ti kú. okùn láwùmí. tẹ̀mẹ́ tó kù. ọmọ ẹ̀ alájà láwùmí mm. àwọn àti bọ́lá ó mm. dàbí pé àwọn tó ń ṣàkóso kinní nìyẹn mm. wọ́n sanwó yẹn. sọ sọ ṣẹgbọ́pọ̀ sanwó yẹn ni. mo gbọ́pọ̀ sanwó yẹn torí nǹkan táwa ń gbọ́ lórí mi torí àwọn sọ pé à ń wá King Sunny Adé àmọ́ nǹkan tán wọn tí wọ́n súnmọ́ wọn àbọ̀ wọn tán náà mọ̀ ń pa ni pé wọ́n àpìlì owó yẹn nǹkan dẹ̀ ń sọ pé òun ò lè sọ owó yẹn bí wọ́n ṣe sọ torí gbogbo nǹkan tẹ̀ ń sọ náà bàbá mi bẹ́ẹ̀ ṣe ń sọ fún wa yín a sì máa ṣètò bá ṣe máa rí King Sunny Adé náà tá a sì máa béèrè lọ́wọ́ wọn náà bó ṣe jẹ́. Bọ́lá Abíọ́lá Abíọ́lá Òṣòdì hmm. òun ni lọ́ọ̀yà wa ń gbà. lọ́ọ̀yà bẹ́ẹ̀ ni. Abíọ́lá Òṣòdì ni hmm. lọ́ọ̀yà wa gbogbo máa ṣe ń ṣe kinní yẹn gbogbo ẹ̀ lábíọ́lá Ọ̀ṣọ́dì ń sọ fún wa pé wọ́n ti awọ́ọ̀dù five hundred million fún eh, wọn ní ilé adájọ́ wọn ní adájọ́ ta but wọ́n náà wọ́n ẹbí náà wọn ò ní owó yẹn san wá appeal wọ́n níyẹn ló wà sí bí wọ́n ṣe sọ mi ò tí ì gbọ́ látẹnu King Sunny Adé eh, báyìí àwọn ni wọ́n ṣe sọ bí wọ́n bọ́ wọn tán yọ sọ ni wọ́n ṣe sọ nìyẹn. gẹ́gẹ́ bí ohun tí tèmi tún gbọ́ tí mo gbọ́ ẹni tó dẹ̀ ò lè sọ fún mi ìwé tán fi sanwó ẹ̀ ló pè mí kíákíá pé káwo Sàní ti gbowó yẹn. àwo àwo àwo kọ́ débẹ̀ yẹn àwo kọ́ débẹ̀ yẹn àmọ́ nǹkan tí fọ̀rọ̀wérọ̀ náà tó dálé lórí náà nìyẹn àwa náà ti ń ṣètò náà bá ṣe máa rí bàbá wa kì í tó ní gẹ́gẹ́ bí mo ṣe sọ ká tó bèrè ètò bàbá àwa nígbà tí bí àwọn ò mọ̀ ń pàkọ́ tó ṣẹlẹ̀ lẹ́gbẹ́ yín àwọn ò lè dá sí pé bóyá pé bàbá fọlọ́run ṣan parọ́ ni o kí sọ́nà àdé ń sòótọ́ ni o àwọn ò nẹ́tọ̀ iṣẹ́ tiwa ni pé káwa bá yín sọ ká fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ èyí tẹ́ bá ti sọ jáde náà ni kọ́wọn aráalé kí wọ́n dì àmọ́ nǹkan táwọn náà ń fẹ́ ni pé àtúnṣe tó bá lè wà kò ṣe so ṣé yẹn ló fà á ìgbà wo ló di pé ẹ kúrò nínú ẹgbẹ́ gangan tó wà di pé ẹ kúrò nínú ẹgbẹ́ ọdún wo ni àti pé gbà wo ni. that was eighty eighty four ni Japan crisis yẹn hmm. nígbà eighty four yẹn mo wà lọ́fíìsì ní eighty four yẹn hmm. nígbà tó di eighty five hmm. tọ́gàdé táwọn máa tì mí tẹ bá go through this letter ẹ rí i pé nígbà tó dé ó kàn wá sọ mí di dìdìrín láàrin gbogbo eh, organisation yẹn gbogbo àwọn ogunmàjà àwọn kinní kan a ní kí n lọ bá wọn mo ní wúwà dé àwọn wo ni tó di pé mo wá jáde alẹ́ báyìí tí màá ti jáde màá lọ coconut grove bóyá kí n lọ bá Gbẹ́ngà Adéfẹ̀sọ̀ bóyá kí n lọ bélé yìí ah bàbá oníbejì gẹ́gẹ́ bí ìwà tí mò ń wù sí wọn àwọn yẹn dẹ̀ ń tọ́jú mi gan wọ́n ń tọ́jú mi dáadáa ẹ náà sọ yín di dìde lọ́nà wo ẹ fi náà sọ yín dìde láàrin. ṣé pé ẹ̀sán ni hmm. nígbà tá a ti jọ oúnjẹ tá a ti jọ mu hmm. tó o dẹ̀ dé hmm. tó ní kémi ru ohun tó yẹn what is going on nkíní olú sọ mi di personal manager yẹn mo ní ok thank you very much thank you okay mo personal manager yẹn tí n bá débi mi ò ní rí kọ́bọ̀ mo máa dọ̀hún mi ò ní rí pẹ̀lẹ́ wà á ní kí n lo bógún màjà mo ní ìṣòro gúnmàjà. ìṣòro gúnmàjà lẹ́yìn tó wá dùn owó. ẹ̀rọ ṣòbò àdé ló ń rá dùn owó hmm. ìkan wà ń pè ní dépò wáṣkà hmm. ọmọ ilé ọmọ Ifẹ̀ ni hmm. ó lọ gbé yẹn náà wá ìkan Fẹlá Utman ó gbé yẹn náà wá ó kàn mo ní gbọ́ gbogbo àwọn tó ń kó wá bá mi kò ń ṣerú mi ló lè wá pé wá torí ìgbà tó le none of them ta rí Fẹlá Utman yẹn ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀ rí tó dà ẹ ọ̀nkú dépò wáṣkà dìndín passport mi báyìí passport mi kẹta òun ló fi ṣe arrange tó fi padà sí London mo bẹ̀rẹ̀ sí ní explain gbogbo kìíní yẹn fún ẹ̀yìn àníkè kí n wá lẹ́tà tí mo kọ is more than is more than twenty. tẹ́ ǹkan síta ni. sí kí n sọ ni. ṣé ẹ̀ rí wọn ni tẹ́ kílé tẹ́ ǹkan lẹ́tà sí wọn ṣé lẹ́yìn tẹ́ kúrò lẹ́ ń sọ yẹn. mi ò rí. so kò ń ṣe pé wọ́n lé yín àbí ẹ̀yin lẹ bínú kúrò torí pé bọ́ ṣe ń ṣe ń gbà yẹn láìkè àbí. nígbà tí mi ò ní nǹkan kan jẹ mọ́ jẹ́ pé mò ń tọ ọjọ́ lé àwọn tí mo ti ń fún tẹ́ẹ̀tẹ́lẹ̀. wọ́n dẹ̀ ń ṣeré ńgbà yẹn wọn kàn pínwó kàn yín ni mo ní King Sunny Adé ń ṣeré káàkiri ńgbà yẹn. eré ẹ̀ ò pọ̀ ńgbà yẹn. ok ẹ bóyá kò sówó ńlẹ̀ ni àbí. eré ẹ̀ ò pọ̀ láàlè sọ́n tó ṣe ńgbà yẹn mo hmm. ti eré ẹ̀ ò pọ̀ hmm. Hmm. eré ẹ̀ ò pọ̀ rárá. sòkò ṣe nǹkan tó ń mú yín bínú kúrò nìyẹn tàbí fẹ́ tẹ́lẹ̀ ńgbà yẹn. yẹ pé àwọn tí mo ti ń fún bọ̀bọ́ duwati ọmọ ilé Ifẹ̀ tó kù yẹn máa hmm. ń lọ òtẹ́ẹ̀lì ẹ̀ máa lọ máa bá wọn ọ̀yá ẹ máa tẹ̀sí ah bàbá fòlì bàbá oníbejì kíni kan tó. bàbá ṣe bí ìbejì ni. ẹ̀ẹ̀mẹ́ta mo bí wọn ìbejì lélẹ́yìí gan. ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta mo bí wọn. làwa kò wá. bàbá o ó wà mẹ́ gidigidi. ṣe tàbí nígbà yé mi lọ́hùn ah, ẹ ti wá bàbá ẹ wá ògo ni fún Kristi. bàbá ṣe ṣe àdébí kan sí tó bá dé bàbá yẹn sì fẹ́ kékeré kan sí kẹ́ni ẹni tó bá báyìí jiyàn ẹni tó bá báyìí jiyàn tó bá báyìí jiyàn hmm. tóbìnrin máa ń ṣe tó bá pé wá ń bí kí ló ń ṣe gan kí ló wá bí pé pọ̀ tí ìyàwó mi bá mi jìyà hmm. ìyàwó mi bá mi jìyà hmm. nígbà tútù nígbà gbígbé. sọ́ọ̀ṣì wà. ah ìmọ̀mọ́ wà nílé mo wà nílé. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bàbá oníbejì nǹkan tí màá máa pè yín nìyẹn sí. bàbá àbèjì bàbá so ẹni yẹn ló jẹ́ kẹ́ wá padà kúrò ṣé ìgbà tẹ̀yìn lọ bàbá lọ́lá bàbá bàbá lọ́lá sì wà nínú ẹgbẹ́ ńgbà tẹ̀yìn lọ yẹn. àti dàwọn yẹn nù nígbà tá a ti kú tó àwọn kìnìún àti dàwọn nù. mo rò bí babalọ́lá ẹni jẹ́ kú nù band mo rò bí ẹni Michael Babalọ́lá ń pọ̀ wọ́n wà band nígbà tí ẹ padà tó padà dé láti. gbogbo wọn pátá ní kí n recruit another kìnìún another set so including Michael Babalọlá náà wọn náà ti. mata àti matthew àti gbogbo wọn mm, mm. pátápátá àti Abíọ́lá Abíọ́nà mm, gbogbo báyìí láti dànù. so wọn náà ń kọ lẹ́tà sí wọn kí lẹ̀ ń kọ lẹ́tà sí King Sunny Adé fún kí ni. nígbà tó di pé máa kúrò lẹ́kọ̀ọ́ ọ̀kan ilé Mutiu Mutiu Obe. sí kékeré. mọ́ṣáláṣí street ni mò ń gbé nígbà mo kàn á rò pé tí n bá yẹn lọ sí bẹ́gibẹ́gi ló tẹ̀ mi ò ní lè jẹun ìjọ kan mo kàn wọlé ìyá royal park. bàbá ìṣẹ́jú kan kí ló dé tí ẹ̀ ń ṣe wá lọ bá eléré mi ìkẹ́bà nígbà tí ẹ ti mọ̀ ń pa ilé kí ló dé tẹ̀ lọ bá eléré mi àbí ṣé kí ló tẹ̀ ń ṣe wá nǹkan kọ̀ mí ṣe ń gbà yẹn nígbà tó di pé bóyá pé ẹ̀rí sọ̀ni adémọ́ ń gbà yẹn tí ẹ bá mi fẹ́ mọ̀. if they are this morning bó jẹ́ kíyàwó mi máa ta provision bó jẹ́ kó máa dín iṣu àá máa jẹun but there is no money bó bá wọnú àkáǹtì bísàn ni a lọ ok nígbà tó tiẹ̀ gbọ́ sáyẹmí yẹn dé tí mo lálẹ́ yẹn pé get away wọ́n yóò nígbà yẹn tá a bá pa owó báyìí bísàn ni ṣe máa jókòó nìyẹn mr onímọ̀ nìyẹn fún sisi fún ní five hundred fílẹ̀ ní two hundred owó yẹn àti fẹ́ẹ̀ náà dàjì ẹ̀ lẹ́yìn yẹn. kí ló tẹ ṣe ń fún wọn ẹ̀ ṣe náà lè fún wọn. ìwọ̀n tó o bá lò fún wọn báyìí wàhálà ló wá fúnra ẹni wàhálà ni. ẹ̀yin náà dẹ̀ yọ tiyín náà nígbà tẹ̀ ń pín tán. láàrin ẹ àtúpín yòókù sí mẹ́ta gan àpín yòókù sí mẹ́ta hmm. ìdá kan ni tiwa hmm. kàmúrù kàmúrù bàṣírù kàmúrù yẹn ti dúró ọ̀sáyẹmí yẹn náà ti dúró hmm. nothing we can do àti pé ṣé ẹ rí nínú báǹdì wa ń gbà yẹn màá dárúkọ ẹnìkan sí òun náà lè máa gbọ́ Fẹ́mi Owómóyèlá. bàbá o ẹ ò da Fẹ́mi Owómóyèlá irú àwọn wà náà tó da báńdì yẹn gan rú. lóòótọ́. torí tí máa sọ nǹkan báyìí pé ẹjẹ́ á ṣe báyìí sàn ní agbọ́lọ́là. àwọn dẹlẹmọ̀ kan ló ń sọ fún sàn ni. sàn ní a ní kòkòrò tó ń jẹ́ ìgbà ìdí ìgbà ló wà. ṣé mọ̀kọ́ rẹ̀ sàn ní lọ́wọ́ ṣé mọ̀kọ́ wà dé sàn ní jọ́sẹ̀ kékeré ní bóyá. ẹ tòótọ́ ni lóṣogbo. wọ́n sọ wọ́n àti ìṣèfọ̀rẹ́ wọn sọ. tòótọ́ ni irú àwọn yẹn mm. àwọn fọlọ́sọ̀ yìí tẹ́ sọ yìí bàbá Fẹ́mi ó mọ̀ ìlà ọmọ àgbọ̀ o. ah, ah ṣé bá gbáyé ni mò ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ni o kò ń ṣe iléṣà nìkan hmm. gbáyé ni mò ń sọ̀rọ̀ sí hmm. gbogbo orú yẹn èmi nìsọ̀ ni máa mú sọjú hmm. ó tiẹ̀ tó kó dé ọ́fíìsì báyìí why do you do that o ti máa ṣe náà ni why do you do that màá kàn máa wo báyìí. ẹ̀dá wa ń kọ lẹ́tà sí wọn. mo ń kọ lẹ́tà sí ọ̀gá nígbà tí mo gbé lẹ́tà débẹ̀ mo ní òkè sọfà sọfà mi ti pọ̀ jù o bẹ̀rẹ̀ báǹdì ni kí ni kí n ṣe a ní kí n lọ bá adépò wàsíkà a ní kí n lọ bá Ògúnmàjà mo ní ìtaná pẹ̀lú Ògúnmàjà wíì sí i wíì sí Ògúnmàjà má máa direct mi sí àwọn Káyọ̀dé kìnìún yẹn mo dẹ̀ sọ fún ó tẹ̀ tó jọ́ mi báyìí kí n máa I went to Ondo state Ondo town mo wá ọ̀gá lọ ní Ondo ní ìlú ẹ̀ gangan Ìgbà street nílé ẹ̀ ilé ilé tán kọ́ ti Redeem Church báyìí ibẹ̀ nílé ẹ̀ ṣe é mo dé Ondo ọ̀gá jọ́ọ̀jì mi o dé ọ̀jì mi lóńdó. bóyá bóyá torí wọn ò mọ̀ pé ń bọ̀ àbí nǹkan. mi rò pé mi mẹ́ mi ò fi pé ó jẹ́ nǹkan tó pé n máa kọ lẹ́tà ṣáájú pé mò ń bọ̀ àbá. nígbà tó ti yẹ náà lẹ pè wọ́n lọ́gàá. bábẹ́ ń ṣe gbìyànjú láti wá ṣeré pẹ̀lú eléré mi gbogbo ìgbà tẹ̀ ń sọ yẹn ń ṣe bọ́ sọ́dọ̀ eléré mi. ọlọ́run má jẹ́ ó bọ́ lọ́wọ́ wa. àmín. àwọn tó ti di ní tó ká àbí kí n tẹ bọ òtẹ́ẹ̀lì máa ń pẹ́ ọlọ́run sọ́ọ̀ ní bàbá àbẹ́jì ọlọ́run sọ́ọ̀ kí n tẹ̀ bá dọ̀hún pé ẹ kí n dúró tiẹ̀ báwo ni mo ti wọ́ra mi lẹ̀ pátápátá ohun tó máa fi lọ̀ mí bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ mi gbọ́dọ̀ reject ẹ̀ ṣe mọ̀ ohun tó máa fi lọ̀ mí mi gbọ́dọ̀ bó jẹ́ ten bó jẹ́ five hundred ló fẹ́ kàn mí five hundred naira tó ń bá fún mi ní one fifty mi gbọ́dọ̀ reject ẹ̀ mi mo bá wọn tó ń dẹ̀ kéré sí mi ṣe mọ̀ ẹ̀rọ̀lẹ́ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa fọlọ́runṣọ́ òní ni àmúlátàárọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti bàbá ṣe ń fúnra wa jẹ bàbá náà dẹ̀ ń sọ bó ṣe rí gẹ́gẹ́ mo ṣe sọ ètò eléyìí náà a gbọ́dọ̀ padà sẹ́yìn ká lè gbé wá sí ọjọ́ ìsìn náà bàbá ìgbà wo lẹ wá rí King at the last torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ ní gbogbo nǹkan tí gbogbo ẹ̀yin tẹ bá King Sunny àyíṣe bóyá torí bàbá ò ráyè bóyá torí wọn ò gbọ́n pé ẹ bóyá tó bá ráyè nǹkan kan bóyá gbogbo kínní yà á yanjú ẹ ìgbà wo lẹ rí wọn kan yìí pé ìgbà tí ẹ fojú kan bàbá lẹ́yìn tẹ̀dí kúrò nù ẹgbẹ́ yín. mi rọgà. látọ̀dún wo ni ọdún wo lẹ ti kúrò. mo kúrò bẹ́ẹ̀ ní nineteen eighty four eighty five mo kúrò bẹ́ẹ̀ hmm. after the Japan something hmm. eighty five mo kúrò bẹ́ẹ̀ hmm. mo wá wọn lọlé ọ̀gá dì mí ó dọ̀jì mi ok alẹ́ dcl àìwòsàn àti ìbàdàn pẹ̀lú àgbà àgbàlẹ́tù sẹ́wọ̀n pa ìfáìtì ọ̀gá ọ̀gá wà. àgbàlẹ́tù tó ń ṣerú ètò tá à ń ṣe. tẹ́ ẹ̀ ṣe àpèsàn sísàn ni ò wá mo wà ń bẹ láti twelve to láti twelve to. kí làgbẹ̀lẹ̀tù ṣàgbẹ̀lẹ̀tù fẹ́ kí kọjọ ṣe fọ̀rọ̀ rẹ̀ pẹ̀yìn àti King Sunny Adé. ẹ pé kan wá kájọ sọ̀rọ̀ kájọ ṣe gbogbo ẹ̀ ọ̀gá wà. sọ yẹn fojú kàn wá láti gbà yẹn tó bá di pé bóyá pé ó di pé eh, àǹfààní wà eh, láti rí King Sunny Adé báyìí eh, bóyá mo wò ó pé bàbá oníbejì ẹ ó yá ẹ wá bá mi ẹ jẹ́ ká lọ́jọ́ rí King Sunny Adé kí ni ọ̀rọ̀ tẹ́jọ́ máa sọ àti pé kí ni nǹkan tí ẹ rò pé ẹ máa fẹ́ kí King Sunny Adé ṣe fún yín sọ̀bọ̀ pé ẹ̀yin lẹ̀ ń sọ ẹ̀mọ̀ kí Sunny Adé ò sí ń bí ẹ̀yin lẹ̀ ń sọ hmm, àdàwọn náà dẹ̀ gbọ́ tiyín hmm. náà ní kí lẹ̀yin máa rò. ṣe é rí hmm irú irú igi báyìí mm. láì ṣe pé èèyàn gbìn kò lè déédéé wù fúnra ẹ̀ with the support of of we people mm. ló fi tó bójú tó yẹn kò ń sọ láwọn nìkan mm. nígbà eh, sọfà sọfà mi dẹ̀ dé ó yẹ at least má tẹ̀ ń wá ó yẹ kó rí mi tí ó bá dẹ̀ rí mi a máa gbúrò mi tí mo pàdé tí mo pàdé ọmọ mi kẹ́hìndé kẹ́hìndé kejì tí mo pàdé ẹ̀ lẹ́kọ̀ọ́ tí ọmọ fọlọ́run sọ́ọ̀rì ó dààmú. ó dààmú ó dààmú dáadáa ó dààmú ìsí ohun tí mo fẹ́ kó ṣe mi ò lè ṣiṣẹ́ mọ́ mi kò ṣiṣẹ́ tí mo lè ṣe kò ṣiṣẹ́ tí mo lè ṣe mọ́ báyìí ìsí mi ò ṣàgbẹ̀dí mi ò ṣe nǹkan kan rí kó ṣe mo ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀ ni mo ń fẹ́ báyìí. irú ìrànlọ́wọ́ wo là ń fẹ́. mi ò lè pé kó dáko fún mi mi ò lè pé kó kó so oúnjẹ fún mi kó bá mi wá owó tí màá fi establish bó jẹ́ kí bó jẹ́ kí n máa ta gíláàsì yìí ni tó máa ti wà ń bẹ̀ máa máa jẹun ìyàwó ni máa jẹ mímú bíi eléyìí so ẹyin o ok ẹyin o sọ wípé bóyá pé kinson adé ń jẹ yín lówó torí nǹkan tí gbogbo yín sọ yàtọ̀ irọ́ wọn bàbá wọn lọ́jẹ̀dẹ̀ nǹkan kan sí ọ̀wọ́n sọ pé owó royalty nǹkan kan wọ́n ń ọ̀wọ́n ibi ibi táyìn dúró sí ni pé ìrànlọ́wọ́ kinson adé lẹ́yìn fẹ́ ẹ̀yin ò bá wọn fa gbó à ń ṣe mo fẹ́ kẹ́ tún sọ kí gbogbo àgbáńlá yìí tó wà gbọ́ báyìí. one of the two things ni sir mm. ṣé ẹ rí owó royalty yẹn mm. ó wà most important but nígbà tí mò ń gbọ́ kí wọ́n ní wọn kò tí ì gbà. bá a <laughs> ṣe ń gbọ́ Kingston Dady ò tí ì sọ fún mi látẹnu wọn. mo dẹ̀ lẹ́ni tó ń proof ẹ̀ pé ó ti gba owó yẹn. àwo ò bá ṣe ń gbọ́. tó bá ti gba owó yẹn mm. tó bá jẹ́ tó oníkálukú wa kó fún un. ṣe rí ìyẹn ìkíní àmọ́ tí wọ́n bá ti gba owó ńkọ́. tí wọ́n bá ti gba owó hmm. kó ran èmi náà lọ́wọ́ kó wo relationship between me and him bá a ti wà from start sí mi ìjìnà tí a jìnà síra wa rárá hmm. fólíò wà o fólíò kan nìkan fólíò náà fólíò fólíò fólíò náà ni hmm. sí ìyá ń jẹ mí lọ́wọ́ báyìí tí bá ṣe pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé eh, eh, àwọn ọmọ mi pé àwọn ń try wọ́n ń try àwọn náà bí tiwọn. bẹ́ẹ̀ni bùkátà dẹ̀ pọ̀. sọmọ tó ẹni tó ok bùkátà tèmi fi one thousand gbòǹgbà yẹn. wọ́n ti fi twenty thirty thousand gbòǹgbà sí. sí twenty thirty ló fi ń gbọ́n hmm. sí. ìrànlọ́wọ́ ni bàbá ń fẹ́ ìrànlọ́wọ́ lẹ̀ ń fẹsẹ̀ látọwọ́ King Sunny Adé. kò fún mi nígbà dé ìsìnàlọ́wọ́ fún mi kó ṣe fún mi hmm. àtiwá ti pẹ́. Hmm. Ah ẹ ṣe bàbá ẹ bàbá kó tó di pé ẹ mo mo mo fi ilẹ̀ kó tó di pé ẹ máa àwọn orin tẹ̀yìn kan gbà yẹn bàbá ó dùn ó kì ó láta ó lóyún àwọn bàbá ṣé jùjú ṣé jùjú ń kú lọ báyìí ni kí ló ẹ bá mi sọ̀rọ̀ sí i ọkọ tàbá fẹ́ gbọ́ àwọn ń sìn mm-hmm. àwọn kì í sọ ní adè tẹ́tí ṣe àwọn ibi níta òfin náà làmọ́ ṣé jùjú ń kú lọ ni. ṣé ẹ mú tó ṣẹlẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé African beats. Mm. òun ni ò jẹ́ kí Barrister kí jùjú kí fújì ba hmm. eh, jùjú jẹ́ but tá a bá lu style yìí lénìí hmm. ọ̀tọ̀ la máa lù lọ́la hmm. bítọ̀ ní bá ta gìtá yìí lénìí ọ̀tọ̀ ló máa ta lọ́la ohun tí ò jẹ́ kí jùjú dá ẹ̀ down ní nàìjíríà nìyẹn ok ẹ gbọ́ àṣàtì náà tẹ bá ti dá àwọn onífújì yẹn àwọn náà ti ń ta gìtá wọ́n ń ta béèsì wọ́n ń ta gbogbo ẹ̀ but Sunny Igboho ò ti báyìí play mọ́ àgbà ti dé ok. Mm ta ló mi ti ẹ̀ mú ní jùjú náà tó tún wà mọ́ gan ṣé jùjú tún wà ni. irú délé Abíọ́dún mm, òun náà ti dàgbà kò ṣeré mọ́. mo ní àwọn náà ò fi taratara ṣe é. Eh, àgbà ti dé mm. irú kò sí irú mi ti irú àwùjọ àbélò. Mm, ah, bàbá àwùjọ àbélò ara bàbá òtẹ ìyá bàbá òtẹ díẹ̀ díẹ̀ abẹ́lé náà ni. ìgbà tó ti lásìdẹ̀ǹt yẹn ni tiẹ̀ ti bá. ọ̀nà wa accident yẹn Eh, ṣe rí accident yẹn hmm. gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ wọn hmm. láyọ̀ ló pa ló fi lọ lẹ bóbú mọ́ kínní àwùjá tó ń jẹ yẹn sí báwa la sọ bẹ́ẹ̀ hmm. Ismaila Bello lorúkọ ẹ̀ ṣe rẹ nígbà tí bọ̀dà Bello Bello Ajílẹ̀yẹ tó ní accident tí mọ́tò gbà tí ò lè wá play mọ́ la lọ gba àwùjá Bello lọ́dọ̀ expensive olúbí èyí jìntàrà ń gbà yẹn ló ń gbé òun la fi ń pe láwùjá Ismaila Bello lorúkọ ẹ̀ wọn àǹkan láyọ̀ ló pa tó n tó pa mọ ojú ọlọ́run. bàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé ọ̀gá yín àti Ebenezer Obey ń pé wọ́n kàn gba ogbó ilẹ̀ jùjú ni wọ́n jẹ́ kọ́wọn ló ní púpọ̀ tó fẹ́ kọjú jù yẹn wọ́n fẹ́ kó wọ́n fẹ́ kó gòkè. ẹ̀yin tí gẹ́gẹ́ bí àgbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ kì í ṣe òótọ́ ni pé ẹ̀ ń bógbọ̀n wọn mo ní jùjú tó kù mọ́lẹ̀ ǹjẹ́ kọ́ ṣe torí mo lè béèrè lọ́wọ́ yín torí ẹ̀yin náà <laughs> ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ jùjú yìí ni sà. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà máa sọ hmm ṣé ẹ rí alákàrà kan kò lè pé kẹ́nìkejì má dín mistake tó ń ṣe nìyẹn ó dàbí ìgbà tá a lọ sí rẹ́kọ̀dù ọ̀rọ̀ tó ń lọ tá a lọ ṣe ní tiwa gbogbo wa la wà ń bẹ̀ but tí ẹ rí irọ́ náà ń pa torí alákàrà kan ò lè pé kẹ́nìkejì má dín tiẹ̀. ó lè dànù bàbá mhm. ẹ lè di àkàrà tí n kì í dànù. ẹ lè dànù ẹ nílà lọ́wọ́ mi ni ẹ nílà lọ́wọ́ mi nìyẹn lọ́ra tiẹ̀ alákàrà kan lè pé kẹ́ni kejì má dé sóye kẹ́ni ok tẹsán nínú ọtún play bíi tàdíjọ́ mọ́ ni ṣé kọ̀mádà náà tún play bíi tàdíjọ́ mọ́ ni mi tẹ̀rù pé kọ̀mádà ok wọ́n ló ń ṣe ń ṣe christian something you see kò sí ayé àwọn fújì yẹn ti ba àwọn fújì tó ń ta gìtá tó ń ta béèsì tó ń ta àwọn yàn hmm wọ́n ti kó gbogbo ẹ̀ sí bàbá ṣé lóòótọ́ ni pé barista àtọ̀gá yín lóòótọ́ ni pé wọ́n ní wọ́n ní jà nkankan ni pé fújì ń bá jùjú fa nkankan ṣé ṣé lóòótọ́ ni. kí ló fẹ́ fa kí ló fẹ́ fa ìjà ọ̀gá pẹ̀lú barista. ìgbà hmm, ṣe ń gbọ́ ọ ní mo pé a láti béèrè lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mi ò gbọ́ nǹkan kan tó jọ yẹn rárá pé sàn bá barista jà because nígbà tí ọ̀kẹ́ kú ọ̀kẹ́ àmínú tó kú. Mm -hmm àti Barrister àtọ̀gá àti gbogbo wọn inú mọ́tò kan báyìí náà jọ wá tá a fi lọ sin òkú ọ̀kẹ́ ní àtàn sí mi. ẹ rí gbọ́ rárá. kí ló fẹ́ fàjà wọn mísíkì ò pa wá pọ̀ ìlú ò pa wá pọ̀ kí ló fẹ́ pa fàjà yẹn àyàn tó ń lù fún Barrister kò lè lù fún Sànní ti Sànní ló kàn lè ó lè fún Barrister kò lè lù tó fújì something ló máa lù bọ̀tẹ́lẹ̀ tó ń lù fún wa tó ń lù fún Sànní ó lè lù fún bàbá tí a mí ìlú lù fún Barrister ó lè lù fún kí n sọ ní adé o. Tiamiyo eh. Tiamiyo lùlù fún Barrister. lulu lù ah wọ́n lù. okay maybe after. Uh, before kí wọ́n tó dọ́ kọ́ tó lùlù kọ́ tó dọ́dọ̀ yín. Tiamiyo mf Ọláyínká ló ń lùlù fún. bàbá ṣe bí a ṣe fọ̀rọ̀ wérò wọn bẹ́ẹ̀ ni tẹ́pá ni ẹ pè wọ́n. àmọ́ ti lùlù fún wọn kọ́ tó dé ọ̀dọ̀ yín ṣá o kọ́ mm, tó dọ́dọ̀ yín. Mm, mm. so ẹ̀rí gbéjà kọkọ àbí nǹkan kọ́ wà láàrin wọn nǹkan táwọn èèyàn kàn ń sọ dẹ̀mṣẹ́ dẹ̀mṣẹ́ ni. ẹ̀ Barrister tó ti kú láti nǹkan tó kú lèmi ń sọ. mi ò lọ mi ò gbà bẹ́ẹ̀ kò sí because níjọ́ kan a wà ní a wà ní Tafawa Balewa square um, Barrister wà ní zero park níbẹ̀ zero park ìgbà yẹn ni Fèyí Fèyí Akérèjọm tó ní accident manager wa ń gbà yẹn tó kú tí mo ti débẹ̀ báyìí ni Barrister fọlọ́run ṣọ́ mi ká má gbàgbé hmm, àwọn Sànní Adé hmm. ká má gbàgbé Fèyí Akérèdọ́lù tó dolóògbé hmm. òkú òdágbére kinní kan hmm. mò ń sunkún báyìí Barrister náà ń sun ẹkún ṣe hàn pé tí o bá sì fẹ́ ń bẹ̀ á lọ́lọ́ mu ni òun náà ń sun ẹkún Barrister ń sun ẹkún ló wá má kájíf ló ń ṣe báyìí ń ṣe báyìí mi ò gbà kó sí ìyàlá ìyàmbá secondly nígbà mo wà lọ́fíìsì yẹn mo máa ń lọ ilé Barrister bí ẹni lọ kí ni ìgbà yẹn mo ń mu sìgá consulate àjọ mu mi pẹ̀lú Barrister mo ń mu sìgá dáadáa consulate làjọ mu Mm-hmm. yeah. gbẹdúgbà tẹ bàbá rẹ ṣé wọn dúkẹ́ bàbá bàbá wa nìyẹn bàbá fọlọ́run iṣẹ́ òní nìyẹn àgbà ni bàbá nídìí iṣẹ́ yìí bàbá ti sọ nǹkan tó wà lọ́kàn wọn gẹ́gẹ́ bá ti máa ń sọ lórí ètò yẹn àti gbọ́ ti bàbá àmọ́ bàbá náà ti wá padà sọ pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ìrànlọ́wọ́ lọ́wọ́ fẹ́ wọ́n fẹ́ ìrànlọ́wọ́ láti ọwọ́ ọ̀gá bàbá kò wá ní jẹ́pọ̀ ọ̀gá yìí nìkan ló máa ràn yín lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà ọmọ yorùbá lápapọ̀ tún máa ràn yín lọ́wọ́ torí nífẹ̀dọ̀wọ́ra a tún fi àkáǹtì nọ́mbà yín àfi síbẹ̀ wọ́n á sẹ́ndì owó sí wọ́n á dùn yín nú torí pẹ̀lú náà ti dùn wọ́n nú bá bàbá hmm. ẹ bá mi pe fóònù nọ́mbà yín ìyẹn aago yín fọ́ọ̀n tó bá fẹ́ pè yín káàkiri tó bá tún fẹ́ gbé látọ̀dọ̀ àwọn ìbéèrè táwọn ò béèrè bí tó bá tún fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ bá mi pe aago yín fún wọn o oh eight one four nine one two seven six zero two. Hmm. ẹ pè lẹ́ẹ̀kan sí bàbá. o oh eight one four nine one two seven six zero two. Hmm bàbá mi ẹ ṣé baba dúpẹ́ bàbá ní ìtẹ́ ti gbélé ayé tẹ̀lé sọ̀lá ayé tẹ̀wà láàyè yìí mo fẹ́ kẹ́ bá mi gba àwọn ọ̀dọ́ torí káàkiri lọ́ọ́ ti ń wò yìí ẹ bá mi gbà wọ́n mọ̀ràn nǹkan tẹ̀yin náà ti fojú rí àwọn ìrírí tẹ ti rí ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ tó ń wò yìí kí ni nǹkan tá a lè rí dìmú nírú ìgbésí ayé yín tẹ gbé ìsà ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. Hmm. tó gbogbo àwọn ọ̀dọ́ mo gbà wọ́n níyànjú mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ sùúrù olópin o sùúrù olópin mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ṣebí tẹ́mi bá wà ní ẹni bá ti kú ó dẹ̀ lọ́n tiẹ̀ láyé ni àní rí mọ́ kó ní kálukú wa ká dúró de àsìkò t'Olúwa fún wa ok under eighty ni mi báyìí i was born forty four october ten ok mo sì mo ìwà náà tó bá yẹ pé mo ti wà kó wà láti gbà yẹn màá ti kú dànù gbogbo eléyìí tá à ń sọ sí àní sọmọ mi ok di ọ̀la di ọ̀túnla wọ́n mọ̀ mí lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ mí USA wọ́n mọ̀ mí kò síbi tí wọ́n mọ̀ mí lágbàáyé dé Ghana dé ah, Dakar dé gbogbo ẹni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sùúrù kì í lópin gbogbo àwọn ọ̀dọ́ wa kan ní sùúrù kan dúró de Olúwa pé n tÓlúwa máa ṣe gbogbo ìwàkiwà ìwà jàgídíjàgan kan pátì kò dáa kò lérè Ọlọ́run àdúró ti gbogbo wa. fọwọn olórin fọwọn olórin àwọn mhm. olórin. ẹ̀yin ẹ̀yin kọ̀ọ̀lì ìgbìmí nínú iṣẹ́ orin ẹ̀ ṣàṣeyè ẹ̀ fi ẹ̀ ẹ fi ẹ fi yá ẹ fi ẹ fi rà ẹ fi lé ọmọ lọ́wọ́ because ẹni bá ṣe tó bá kọ́lé tó bá ṣe kìnnìún fi lé ọmọ lọ́wọ́ nìyẹn ṣé ẹ rí ọ̀rọ̀ music kò gba kò gba ọ̀rọ̀ ìjà kò gba ọ̀rọ̀ ìjà ok irú rápálábà kí lorúkọ àǹkan láìkẹ́ ẹ̀ àǹkan wà tán ètì ẹ̀ sí ẹni bá jẹ́ tiẹ̀ kọ́ tọ́lọ́run bá darí sí awádọ̀ ẹ̀ ẹ má bára yín jà ok ńgbà kan sì ṣe bọ́gà ni pm pm man man chairman kò sí chairman pman ni ní nàìjíríà yìí performing musician of nigeria òun ni chairman wọn ok nígbà yẹn náà pé Sàní gbogbo ìjà òbí ń bá Sàní ìjà hmm. wọn ọjà o ẹ fara yín mọ́ra nínú ìfàmọ́ra yẹn orí wà nú ẹ o mo lè léré méjì báyìí hmm. nígbà táwọn ń kíra tó ń kí mi tí mò ń kí ẹ hmm. ẹni tí ò bá ní ìjẹlágbájá léré ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ ó lọ ṣeré fọlọ́ọ̀bẹ̀ yẹn kóra yín mọ́ra ẹ má jẹ́ kí iṣẹ́ mísíkì yìí jùjú sọmtì ẹ má jẹ́ okú dànù ẹ má jẹ́ okú o ọlọ́run ràn yín gbogbo wa lọ́wọ́. ẹ ṣe bàbá mi ẹ ṣe mo dúpẹ́ sá ẹ pẹ́ fún wa sá. ẹ yára lé káàkiri àgbáńláyé tí ẹ ti wo àti tẹ́tí gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ ẹ aago bàbá ni wà lórí amóhùnmáwòrán account number bàbá òun náà ni ẹ bàbá ti sọ fún wa ẹ bàbá fẹnu wọn sọ ni pé àwọn fẹ́ràn lọ́wọ́ ẹ bàbá dẹ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ti ṣe ń ṣe ẹ fọ́n bàbá wa ta ti lọ bá bàbá wa Fasco bàbá wa Fẹ́mi gbogbo wọn tẹ́tí ìṣòro lọ́fítẹ́ múnú wọn dùn ẹ tún bá mi kàn sí bàbá ẹ kẹ́múnú bàbá dùn ẹ àánú ni bàbá arígbà ń kí wọ́n wà láyé wọ́n wà láàyè Mm-hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn tá a ti béèrè gbogbo wọn tọ́jọ́ ṣègbàgbà ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti lọ ẹ̀sùn ń wà láyé wà láyé sí ẹ̀ jẹ́ ká múnú bàbá dùn ẹ̀ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yìí sà ẹgbẹ́ fún wa sà o ẹ̀ ọ̀gá yín ẹgbọ̀n àmì sà gbogbo wọn tó bá wo ìfọ̀rọ̀wérọ̀ yìí náà ẹ̀ wọ́n á fi wọ̀n ọ̀gá yín ẹ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ̀ wá kọ̀ sí wọn amúniyín dùn ìgbà díẹ̀ tó kù yà nílò onínira agbára náà tẹ̀pẹ̀lẹ́ sáré bá mi kí ìyá àbèjì o mo dúpẹ́ láwọn tájọ po ilé yìí pọ̀ lẹ́ni láwálé tẹ̀mọ́wọ́ àjọdúró gbọ́ngbọ́n ibi gbẹ̀ngà ọmọ nìtàn gbẹ̀ngà ọmọ nìtàn yẹn ọmọ iléṣà lòun náà iléṣà lè rè iléṣà lòun àmọ́ kò mọ́lé kò mọ́lé kò mọ́lé ah, kò mọ́lé. èmi náà gbà mo dé mi mo mọ́lé ń tèmi o <laughs> torí mo kọ́ lé mo mọ́lé but èdè mi kò ṣe owó tẹ gbọ́dẹ̀ kò gbọ́ kankan bàbá mi ó kàn ń ṣe fàájì lọ ní ìgboro Mushin lẹ́kọ̀ọ́ ni. sáyidì bolo wà ní Mushin. àwọn abẹ́ tó fẹ́ dé Mushin ni ẹ̀yin ti wà ń lé ṣàǹsì ìwà wa Ọlọ́run ṣògo ló wà ah. ẹ mọ bẹ̀ oh. ibi Mayflower ló wà. Ah, ilé wa nìyẹn ń gbà yẹn. kí lẹ̀ ń ṣe ń bẹ̀. àwa pé eh, àwọn mẹ́mbà sàn ní pẹ̀lú àwọn mẹ́mbà commander hmm. tí gbogbo wa bá ti close báyẹn hmm. tá a bá ti plane bandit hmm. àbí plane ní q club. Mm bẹ́ẹ̀ fúlàní gbogbo wa máa darí sí. kílẹ̀ máa lọ ṣe. Ah, lẹ́yìn buhari níwájú buhari. <laughs> adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ètò ní bó ṣe lọ kò ní bàjẹ́ pé bàbá ẹ̀kọ́ sí bàbá ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ètò àgbààgbà ẹni lè pẹ̀lú àgbà olóró tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.